لا تكذبونا بالغموض فإننا سرنا على نبي خليل محمد سرنا على نهج الخليل محمد وبقول وبقول من شرع الشريعة نسله وعلى مقولته كريمة لا تدين وعلى مقولته الكريم وسلها تحن وعلى مقولتي لكريمتنا بدي وعلى مقولتي لكريمتنا تجي لا تكذبونا بشذوذ فإننا لمن شرع شريعتنا دينه وعلى مقولته الكريمة نهتدي وعلى مقولته الكريمة نهتدي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن خير الكلام كلام الله وخير أدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مفلسة بدئة وكل بدئة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك أقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúgbò fún ọlọ́run Alhamdulillah. Ọlọ́run bá ìlú ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Orí tí ó ga jù tí ọlọ́run bá ṣe fún èmi àti ẹ̀yin, òun náà ni pé ọlọ́run bá ṣe wá ní Mùsùlùmí. Adúgbò fún ọlọ́run bá lórí ìjẹ́ Mùsùlùmí náà. Àwọn abẹ́lọ́run lórí ìjẹ́ Mùsùlùmí náà kí ọlọ́run bá kópa wá pẹ̀lú ẹ̀. Àbẹ̀lọ́run kọ́lọ́run kó gbé pẹ̀lú ẹ̀ àbẹ̀lọ́wọ́n fọlọ́n jẹ́ ká jẹ́ ní àjẹmọ́ pẹ̀lú sọ́ọ̀bù náà. lẹ́yìn wá gbà náà a dúpẹ́ lórí ní mọ́tòlì ìbùkọ́ ìgbé ọlọ́run ọba ó sẹ́wà kù sí orí ilẹ̀ ọlọ́run ọba sọ wa látànà títí dòní gẹ́gẹ́ bó ti ń sọ wa bọ̀ títí dòní àdúgbò fọlọ́run ọba lórí ìsọ náà àwọn abẹ́lọ́run lórí fọlọ́run ọba tí wọ́n ń sọ wa náà ọlọ́run jẹ́ kí ààbò tó lọ́run ọba fún wa tí ó fi dìgbà sí àpàrà rẹ̀ kí ọlọ́run ọba ṣe ní nǹkan tí ìyáná wa fi já sí ni ọmọ ṣe ní nǹkan tí a fi wọ iná. lẹ́nu abẹ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run ọba ó ṣe ní èyí tí a fi rí ọ̀nà ọlọ́run ọlọ́run bó ṣe ní èyí tí a fi rí ìdùnnà ọlọ́run. èyí tí màá máa ọlọ́run ní kí àjọ́nà ó tún wá ga sí pẹ̀lú sára bí i ti àkọrí ẹjọ́kọ́ yìí ọlọ́run akó tún wá jẹ́ kí nílò rẹ̀ náà kọ́lọ́ jẹ́ kó jọ ọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wọn láhàúlà wà láàkú wáta ilẹ̀ ẹ̀dá ní àná ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlá sọ̀rọ̀ nínú súrọ́tù náà Kùránì àyà 54 òun náà 54 mgbe naanị ni a ti a tẹ̀síìrì ní àná ọlọ́run náà ń sàlàyé fún wa nínú súrà náà ati قل أطيعوا الله وأطيعوا الرسول ọlọ́run ọba ń sọ fún ayé bụ òun sọ fún jíṣẹ́ ọba sọ ẹni tó yẹ kí wọ́n tẹ̀lé òun náà ní ọlọ́run ọlọ́run ní kò ń ṣe ọlọ́run sọ fún pé ẹ tẹ̀lé tọlọ́run wọ àti ìhùn rọ́sùl bẹ́ẹ̀ náà ní kẹ́rẹ́ ti tẹ̀lé ti òjíṣẹ́ bá ara sí ní tí ń ṣe alẹ́fẹ́ sọ́lá ọlọ́run ní kí wọ́n tẹ̀lé náà. فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم. ọlọ́run ní فإن تولوا àwọn mùnáfìkì tí wọ́n bá wá sọ pé àwọn ọ̀tẹ̀lé tọlọ́run tí wọ́n kún rí kò níbi ìtẹ́tọ́lọ́wọ́ ọba ìtẹ́tọ́ òṣìṣẹ́ fàyínà máa àlè ìmọ̀ òmìnira òṣìṣẹ́ tá a rántí wọn yìí ìtọ́ jẹ́ dandan fún ìta àgbélé lórí ìta àgbélé òṣìṣẹ́ lórí onáà ní kó jíṣẹ́ fáwọn èèyàn ìtọ́ jẹ́ dandan fún ní pé kó jíṣẹ́ fáwọn èèyàn fàyínà máa àlè àtẹ̀lé jíṣẹ́ ọjọ́ dandan fún jíṣẹ́ náà náà. وإن تطيعوا تهتدوا وعليكم ما أملتم وعليكم ما tí yóò tá ń pa láti ní bá tó jíṣẹ́ ìyìn tó jẹ́ dandan lé ẹ̀yin lórí òun náà ní kàtà agbélẹ̀yìn lórí náà kí la gbélẹ̀yìn lórí wà lẹ́yìnkún àtọ́ àtù ìyìn tí ń bẹ lórí yín náà ní pé kẹ́ òjíṣẹ́ àti

ọlọ́run jẹ́ kó ruwa lójú pé ní tá a gbé lé ànábì òbí àti tá a gbé lé yín lórí lẹ́yìn náà ọlọ́run bá wá fa sọ́lá rẹ̀ èyí tẹ́yìn bá tẹ̀lé tọ́ alágbélé yín lójú ẹbájẹ́ ló jìṣẹ́ ẹ̀ mọ̀nà ọlọ́run tún fa sọ́lá àti tó jìṣẹ́ náà ní tá a gbé lórí òun náà ni pé àlùbàlà gbogbo bí ìjìṣẹ́ ìdúró fojú hàn náà. وعلى الله الذين آمنوا منكم وعملوا الصالحات ọlọ́run bá ń sàlàyé pé àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀yin mùsùlùmí tí wọ́n ṣe mọ̀náfíìkì àwọn ọlọ́run ọba àti sàdéhùn fún wọn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ eré tí wọ́n ṣe mọ̀náfíìkì bí èṣiṣẹ́ ọ̀rọ̀ ni a ti sàdéhùn fún wọn kí làdéhùn tí a ṣe fún wọn ọlọ́run láyé sàkùlẹ̀ ọlọ́run ní lẹ́yìn ìgbà tí àwọn kẹfìrí ti ń ọlọ́run ní ààjẹ kí wọ́n jẹ́ iṣẹ́ ọ̀wà darí ilẹ̀ lẹ̀ àmú wọn jẹ́ àròlé wa lórí ilẹ̀ àmú wọn darí ilẹ̀ lẹ̀ náà. kàwọn sàkúrábà lẹ́dínà mi kò bí níyìn. gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn ọlọ́run ọba àwọn tó ṣáájú wọn lọ náà nígbà tí àwọn kèfèrí lulẹ̀ àgbàkú lọ́wọ́ wọn àti wọn gbé fún àwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí àwọn tó ṣáájú wọn gẹ́gẹ́ bá a kí wọ́n máa lulẹ̀ àbíkọ́ bí àwọn kìbìrì gàdá ṣáájú náà ọlọ́run alájí wọn máa lulẹ̀ ọlọ́run àwọn náà ń bọ̀ wá lulẹ̀ bẹ́ẹ̀ náà. وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ ọlọ́run ọba ní lára tó wọ́n ti ṣe fún àwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí òun náà ní wípé màá sọ̀dọ̀ ọ̀run fáwọn mùsùlùmí ẹ̀sìn wọn tí wọ́n máa ṣe àlẹ́bí tọ́dọ̀ ọ̀làhùn. àlẹ́bí tọ́dọ̀ ọ̀làhùn ẹ̀sùn tó ṣe pé ọlọ́run ọba tó chúùsì fún wa pé kí wọ́n máa ṣe ọlọ́run wọn sọ́dọ̀ fún wa láti lè máa ṣe náà. wàlá yóò bá dira náà mi ń bá àdìkọ̀ọ̀fin àmúlá. ọlọ́run ní òun tún á rí pílẹ̀sì fún àwọn tí wọ́n jẹ́ àwọn amòmìnì lẹ́yìn ìgbà tí wọ́n ti ń bẹ̀rù ọlọ́run bá lóun ó mú ìfọ̀kànbalẹ̀ wá bá wọn lẹ́yìn bíbẹ̀rù wọn náà ya'budunani la yushrikuna bi shay'a. ọlọ́ni àwọn tí wọ́n já mùmí ni wọ́n máa sin èmi ọlọ́run ọba tí wọ́n wá ń sìn mí wọn ò ní pa nǹkan kan pọ̀ mímí ọlọ́run ọba mọ́ náà. ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. Ọlọ́run ni àdéhùn tá a ṣe nígbà tó bá di òdodo. ẹnikẹ́ni tó bá tún wá lọ ṣe kèfèrí lẹ́yìn wá gbà náà ọlọ́ni àwọn eléyìí ohun ìfà àsìkò ọlọ́run kò kí èèyàn ni wọ́n náà. wà á kí mú sọ́lá wà á tó wà á kí mú sọlá ọlọ́ni ẹ̀yin tẹ́ وأطيعوا الرسول وأطيعوا الرسول لعلكم ترحمون ọlọ́ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ tẹ̀lé tó jíṣẹ́ tá a rán sí yín ọlọ́ni torí pé ìta afẹ́kẹ́ ní ni pé afẹ́kẹ́ àmì ọlọ́run ọba kó jẹ́ ti yín afẹ́kẹ́ ìkẹ́ ọlọ́run ọba kó jẹ́ ti yín tẹ́wá tí wàá ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìṣìkẹ́ ọlọ́run ọba ó sì máa jẹ́ ti yín. لا تحسبن الذين كفروا معجزين في الأرض ọlọ́run ní àwọn kèfèrí tí wọ́n ń lólè ọlọ́run ọba tí wọ́n ń jẹ gàba lórí àwọn èèyàn ọlọ́run ní wọ́n lérò wípé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yìí o wọ́n lè dá ọlọ́run ọba lágara wọ́n lè sọ ọlọ́run ọba dọ̀lẹ́ lórí ilẹ̀ wọn ò lè fi ẹ̀kọ́ ọba lórí ẹ̀. ọlọ́run ibi tí àwọn kèfèrí ó padà sí ibùgbé wọn òun náà ní iná wàhálà mi sọ̀rìmọ̀tì. ọlọ́run ni iná tí àwọn kèfèrí ó padà sí ọlọ́run olóburú jù ní ibùba. يا أيها الذين آمنوا ليستأذنكم الذي ملكت أيمانكم الذين ملكت أيمانكم الذين ملكت أيمانكم ọlọ́run ni mo pe ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ọlọ́run ni tí mo fẹ́ ṣe lópin fún yín náà àwọn ẹrú yín tí wọ́n jẹ́ ẹrú tẹ́ ẹni ọlọ́ni dáadáa òun náà ni wọ́n gbọ́dọ̀ máa gba ìyọ̀ǹda lọ́wọ́ yín náà. wàlẹ́dìínà lámúyẹ̀bẹ̀lú gbòòlò olùmọ̀mí kan. ọlọ́ni àwọn ọmọ yín tí wọn ò tí ì bàlágà gbogbo ọmọ tí bá tún gbọ́dọ̀ yín tó jẹ́ àwọn ọmọ tó jẹ́ tí wọ́n súnmọ́ yín tí wọn ò tí ì bàlágà ọlọ́ni àwọn náà wọ́n gbọ́dọ̀ máa gbàyànjá ní ọdún. Sàlátà máa wá. Ọlọ́run ní àwọn ọmọ tí mo ti bàlágà tí làákà ti lẹ fún ẹ̀yìn. Wọ́n máa gbàyànjá àtàwọn ẹrú ní àwọn gbàyànjá mẹ́ta láwọn àsìkò mẹ́ta òun náà ni wọ́n máa gba ìyọ̀dá. Kọ̀bẹ̀lì sọlá àti ìfọ́jìrì wà sí iná sọ̀dọ̀ ọ̀run náà fi yọ fún mi lọ́sọ̀rọ̀ yìí lọ. Ọlọ́run ní ìyọ̀dá alákọ̀ọ́kọ́ òun náà ni síwájú kí wọ́n tó wá kírun àsùbá fàyín nàtàlà òun náà fi yá abakùnrin ọ̀dọ̀ ìrọ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tẹ́ máa ń bọ́ aṣọ lẹ̀ lọ́sàn-án tẹ́fẹ̀ sunkọ̀ ìlú là òun náà ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta. àmì ń bá tìlọ̀ ìṣá. òun náà ni ọ ní àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta sọ dáadáa fún àwọn ẹrú àti àwọn ọmọ tó ti bàlágà. Ọlọ́ni eléyìí ni àwọn ìhòòhò mẹ́ta ẹ fún ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì tẹ́ gbọ́dọ̀ máa sọ dáadáa. ليس عليكم ولا عليهم جناح مما بعدهم. Ọlọ́run lẹ́sà aleikum wọ́lá aleim jùnà òun bá dà òun ọlọ́run ní kò wá ní máa bẹ fún kò sì ní máa bẹ fún àwọn tí wọ́n já àwọn ọmọ náà kò ní sí ẹ̀ṣẹ̀ fún wa bá dà ònà lẹ́yìn àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta ìkòníṣẹ́. tọ̀wá fún aláìkùn gbádùkún alábàrún. ọlọ́run ní àwọn ọmọ náà àfi wọ́n lẹ̀ kó ní wọ́n wà máa lọ wọ́n máa bọ̀ ní ọ̀dọ̀ yín apá kan wọn wọ́n máa lọ sí ọ̀dọ̀ apá kan yín ẹjọ yínú Allahu lakumul ayat. ọlọ́wọ́ bá ń ṣàlàyé eléyìí pé torí pé àwọn ọmọ yìí àwọn náà ni wọ́n máa ń ṣe kídímà fún yín àwọn ẹrú ọwọ́ wọ́n ṣe kídímà fún yín ẹ̀ máa rán wọn ṣẹ́ so látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá wá sọ eléyìí di nǹkan tẹ́ pé wọ́n máa ṣe kó máa wọlé tì yín láwọn àsìkò tó kù ọlọ́wọ́ á àwọn fún yín àwọn àyà wa náà. wàhùn hakim ọlọ́run ọba ayọ̀ ọba lẹ́pẹ́ ọba onímọ̀ ni ọba ọ̀jọ̀gbọ́n ni. wàyídà balágọ́lẹ̀ àtòfáàlù mi kún. ọlọ́run ọba ní nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké dá ń sọ yìí. wọ́n ti wá lọ bálágalẹ̀. mi kún olùkúlùmọ̀ pàlìyàn tá mi mú. ọlọ́run ní tí àwọn ọmọ kéékèèké dá ń sọ yìí tí wọ́n bá ti wá làjà ọlọ́ni àwọn náà dandan ní fún wa kí wọ́n máa fẹ́ yọ. kàmásàdánà lẹ́dí iná mi kọ̀bìnrin yín. gẹ́gẹ́ bí àwọn tó ti ṣáájú wọn lọ́tí máa ń gbà yọ̀ǹda wọ́n wà máa sá gbogbo àsìkò náà ni wọ́n máa gbà yọ̀ǹda. kadhalika yubayyinu Allahu lakum ayati. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga bí ó ti máa ń ṣàlàyé àwọn ìdájọ́ rẹ̀ àwọn ayé wallahu alimun hakim ọlọ́wọ̀ yóò ọba onímọ̀ ni ọmọ nípa gbogbo nǹkan pátá yányá kò sí ọlọ́wọ̀n ọba ọmọ ọlọ́wọ̀n ọba ìsísùn ọba ọ̀jọ̀gbọ́n ni ọba tí máa ń gbé nǹkan ká gbogbo nǹkan ni. والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا ọlọ́ni àbìnrin tí ó jẹ́ wípé wọ́n ti dàgbàlagbà tí wọn ò lè ṣe áìdọ̀mọ́ tí wọn ò lè bímọ mọ́ nínú àwọn obìnrin àwọn obìnrin kò retí pé àwọn fẹ́ ṣe nìkan àná ẹnìkan kan náà tún retí pé òun tún fẹ́ fẹ́ wọn mọ́ náà. وليس عليهن جناح يدعن في يخبرن Ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ fún wọn aṣọ tí ń bẹ lókè tí wọ́n fi máa ń bo gbogbo àwọn ọ̀ṣọ́ wọn táyányá tí wọ́n bá gbé aṣọ yẹn jù ú lẹ̀ tí wọ́n lò ó Ọlọ́run ní kò ṣẹ̀ṣẹ̀ fún wọn gọ́yìnbá mùtàbá gbìjáde bìzínà. ọlọ́run nígbà tí wọ́n bá wá lò yẹn wọn ò ní jẹ́ ní tí ń ṣàfihàn ọ̀ṣọ́ wọn ò ní jẹ́ tí ń ṣàfihàn ṣéèdì tí wọ́n lò ní ẹ̀gbà tí wọ́n fi sọ́wọ́ ní gbogbo ẹ̀gbọ́dọ̀ sí lágbà náà gbogbo náà fi ṣẹ́ṣẹ́ ní gbogbo làálì ní gbogbo àtíkè ní gbogbo ẹ̀pátáyá ọ̀gbọ̀dọ̀ sí lára àwọn gbà náà ẹnu ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀. ọlọ́run tí wọ́n bá tún wá lè ṣe dáadáa tí wọ́n lè wọ ọmọlúàbí tán yányá tí wọ́n wà á tún wá gbé gbogbo tí wọ́n tún wá gbé aṣọ yẹn tí wọ́n tún wá lẹ̀ lẹ́yìn pé fún wọn lọ sọ wọn ò lọ sọ wọn tún wá gbé yẹn jù lẹ̀ ọlọ́run tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ọ̀tún wá lórí fún wọn. ọlọ́run ọba yìí ọba tó ṣe pé ọba tí máa gbọ́ nǹkan ni ọlọ́run àlímù ni ọlọ́run ọba ọba onímímọ̀ òun náà ni ọlọ́run eléyìí níbi tí abátẹ́sí ìdí ní àná sóràtún ìbẹ̀rẹ̀ abátẹ́sí lánàá àyà sixty onáà ní abátẹ́ abẹ́ láti sixty ní òdì kí ọlọ́run bá kí ó sọ́jú ọ̀run kan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس على الأعمى أرج ولا على الأعرج عرج ولا على المريض أرج ولا على أنفسكم ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم فسلموا على أنفسكم لكم تحية من عند الله تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون الله tí ọlá rẹ̀ ga ó fẹ́ bá a Aya 61. Aya tí wọ́n kà fún wa yìí, gẹ́gẹ́ bí àwọn àfá onítẹ̀sílì, gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa. Òun náà ni pé aya yìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn fún tẹ̀sílì sọ nípa pé kí ló fà á tó fi sọ̀kalẹ̀. Òun náà ni nǹkan tí a kọ́kọ́ ṣàlàyé fún wa alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí àwọn àfá onítẹ̀sí tí wọ́n ṣàlàyé fún wa pé ó fà á tó fi jẹ́ wípé àyà tí a ń ká yìí ó yàtọ̀ jẹ́ pé ó sọ̀kalẹ̀ òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọ́n kórìíra ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ̀ táwọn afúntẹ́sí sọ. So àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọ́n kórìíra kó jẹ́ pé àwọn tá a fẹ́ máa dárúkọ èèyàn mẹ́ta ni wọ́n àlẹ́ àmà afọ́jú ẹnì kejì òun náà ni àlẹ́ àárọ̀jì arọ ẹnì kẹta òun náà ni àlùmọ̀rí ẹni tá a rìn sí àwọn èèyàn wá wò wí pé àwọn ọ̀fẹ́ máa jẹun torí pé wọn ọ̀fẹ́ di ẹlẹ́sẹ̀. wọ́n wò pé dáhà bá gbóúnjẹ ẹlẹ̀ pẹ̀lú arọ pẹ̀lú afọ́jú tọ́lọ́nkọ́kọ́já kan nígbẹ́ afọ́jú ò lè rí oúnjẹ tí ń àwọn ó sì máa rí oúnjẹ yẹn tà wọn ìjọ́mẹ́ ènìyàn ó padà lọ máa ṣe débi wípé ọ̀bà dáa ni afọ́jú ó máa jẹ ìjọba wa dáa ó náà máa àwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí ìgbà náà wọ́n kórìíra pé kí àwọn máa bá afọ́jú jẹun wọ́n ni kí afọ́jú jẹun lọ́tọ̀ káwọn lọ́tọ̀ fọmọjà àwọn ọdẹ lẹ́sẹ̀ wájú ọlọ́run sínú àyà ọlọ́run fẹ́ sọ pé a lè bá afọ́jú jẹun ká jẹun kó tún dáa pọ̀ torí pé àwọn jẹ́ pé rẹ̀ lẹ́yìn náà arọ àyẹ̀wò yìí pé bàbá ń bá arọ ìfarabájọ ń jẹun àìlẹ́jọ́kò dáadáa kò ní jẹ́ ó lè jẹun dáadáa náà ẹ̀rọ láwàdẹ́ pé àlejòkò dáadáa abádúgbé oúnjẹ gan-an dáa sán dábàá rí pé àárọ̀ ní dáa kó tún súnmọ́ wájú díẹ̀ kún òun tó lè bọ́ wájú àwọn yóò dìjọ oúnjẹ tán ẹ̀rọ bí àwọn ọmọ alẹ́ kí ó jẹun ní gbàgbẹ́mà tí wọ́n bá gúnjẹ ẹ̀dí ọ̀jẹ́ sára láwọn alẹ́ kí ó <laughs> ebi ọ̀pá láàrin àwọn ọmọdé tó gbé oúnjẹ wá oúnjẹ gbóná ni àyàkọ́ àwọn ti sin ahọ́n tí wọ́n tó gbé oúnjẹ gbóná yọkàn máa lọ lẹ́ẹ̀kan náà ọkà àwọn ọba àwọn ọmọbìnrin ni so àwọn tí ọba lè máa jẹun tó jẹun tí ó ti jó lẹ́nu tiẹ̀ àwọn ti jẹun ó ti jẹun tán sàwọn èèyàn ń kórìíra láti máa bá arọ jẹun torí wípé wọ́n mọ̀ pé kò dá pé àwọn ọ̀fẹ́ máa ṣí tiẹ̀ níbi ìmáa jẹun lẹ́wọ̀n àgbà náà tẹ́nìkan bá ti ń sáà rẹ̀ wọn ìfẹ́ bá jẹun tó náà gba àwọn jùlọ aláàárẹ̀ mélòó ni ọjẹ́ tó sábàlígéèyàn lọ bá ẹni tó bá wà lọ́dọ̀ aláàárẹ̀ òní máa gbádùn jù pẹ̀pẹ́ máa bá gbóúnjẹ wá owó ká fún aláàárẹ̀ tí ò lè ra fún yàn wọ́n ra tíì wọ́n ra míìkì wọ́n ra gbogbo ẹ̀ òun sì lẹ́wà nínú wọ́n tún wá ṣe oúnjẹ gidi ẹlòmíràn tó bá gbé oúnjẹ gidi wá wọ́n sì ń gbé ní wọn máa lọ pé ẹgbà eléyìí ẹwọ bí mo ti ń jẹ tó wọn ti ń sẹnu ẹgbà wo bí mo ti ń jẹ yìí bẹ́ẹ̀ lọ ṣe inú ní sára ẹgbẹ́ máa jẹ tó látara bẹ́ẹ̀ òun ti yọ dáadáa jẹ tó àwọn ẹrí yìí pé ìmọ̀ jẹun pẹ̀lú ààrẹ ìgbẹ́ torí pé aláàárẹ̀ lè anáwó yẹ kúrọ̀ àmà aláàárẹ̀. a máa kórìíra a máa oúnjẹ afọ́jú lára atiyaba tọ́hán òun ò lè ro oúnjẹ tó bá dà ẹ tó bá jẹ́ arọ́ntì ẹ̀ so wàyẹ́ tí a ìdájúlù sí i fìlì òun tiẹ̀ wàhálà ni máa ń ṣẹlẹ̀ tó bá fẹ́ jókòó láti jẹun so látara bẹ́ẹ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ nìyẹn àyàn máa ń wò àwọn tó máa di ẹlẹ́sẹ̀ hmm, pẹ̀lú mọ̀ bá àwọn ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta so látara bẹ́ẹ̀ àwọn ènìyàn jẹ́ tó ṣe wípé látara bẹ́ẹ̀ àwọn èèyàn wá kórìíra láti máa bá wọn jẹun àwọn kan tiẹ̀ kórìíra nú ẹ̀mí tiwọn ni ìkórìíra àti nú ẹ̀mí lọ́wọ́ fáwọn gẹ́gẹ́ bá wọn fẹ́mi ti sọ ìkórìíra nú ẹ̀mí pé afọ́jú arọ àti ẹlẹ́gbẹ́ ààrẹ ń ṣe wọ́n máa kórìíra nú ẹ̀mí láti ẹbí kí wọ́n máa fẹ́ bá wọn jẹun eléyìí nìkan tí àwọn afọ àkọ́kọ́ sọ fún wa nípa ipé tí àyà yìí tí ó fi sọ̀kalẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì láti fi sọ̀kalẹ̀ nígbàdá bá ń ka lọ òun náà ni wípé àwọn èèyàn kan ní àwọn sọ̀háábà wọ́n máa ń lọ sílé àwọn fámìlì wọn wọ́n lọ lé bọ̀dá wọn wọ́n lọ lé ẹ̀gbọ́n bàbá wọn àbúrò bàbá wọn ẹ̀gbọ́n ìyá wọn àbúrò ìyá wọn àwọn tó sáà jẹ́ àwọn tó jẹ́ alásùnmọ́ wọn wọn ó lọ ọbẹ̀ nígbà tí wọ́n bá wá débẹ̀ ìyàwó wọn yóò wá gbé oúnjẹ fún wọn so wọn wà ní pé sí ẹni tó nílé lé tí ó sì mọ̀ pé àwọn ń bọ̀ so látara bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọ̀jẹun ìyàwó rẹ̀ ló sì gbé fún wọn wọ́n ní àwọn ọ̀jẹun so látara bẹ́ẹ̀ ọlọ́mẹ́sọ fún wọn wípé kí wọ́n máa jẹ tí wọ́n bá ti jẹ́ ẹni tó ṣe wípé wọ́n kí ẹnì tó jẹ́ àwọn tó jẹ́ àwọn ẹbí wọn tán bá lọ bá wọn bẹ̀ tán gbé oúnjẹ fún wọn kèdè báwọn náà kàn lọ mú oúnjẹ fún ara wọn tán bá ti lè gbé oúnjẹ fún wọn wọn lẹ́tọ̀ọ́ àti kí ni o wọn lẹ́tọ̀ọ́ àti jẹ èyí tí wọn ò lè ṣe ni pé wọn ò ní lọ ní stọọ kọ́ wá lọ jẹ́ lóṣèlú wà lọ gbé oúnjẹ ẹ̀gbọ́n wọn wọ́n láwọn oúnjẹ oúnjẹ ẹ̀gbọ́n mi ni èyí wọn gbọ́dọ̀ ṣe ìgbọ́n láwọn ti fún wọn lóúnjẹ tí wọ́n gbé fún wọn pé ọlọ́run fẹ́ sọ fún wọn ní wọn áyà pé kí wọ́n máa jẹ ẹlẹ́ẹ̀kejì ni ẹ ẹlẹ́ẹ̀kẹta inú nǹkan pé àwọn àfa onítẹ̀sí ṣàlàyé fún wa ọ̀rọ̀ tí wọ́n gbà wá lọ́dọ̀dọ̀ ya lọ́dọ̀dọ̀ ya láwa aṣa òun náà ni eléyìí rọ́jà ara á ní àkọ́lọ́kọ́ba yọ́nú sí wọn wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n lọ sí ogun àwọn tí èlé lọ sógun òun náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí afọ́jú. So ọlọ́run bá ti yọ̀ǹda fún pé lọ sí ogun ibẹ̀ ẹni tó rẹ̀ tó yẹ pé lọ sọ́tù tọ́ba aya ninety one àti aya títí dé aya ninety two ọlọ́run ọba àwọn tí ò ní máa jẹ́ tí ó máa lọ sí ogun ọlọ́run ọba ti dárúkọ wọn kámọ̀wulẹ̀ ká títí ọlọ́run ọba àwọn tí ò ní máa jẹ́ ẹni tí ó máa lọ sí ogun ọlọ́run ọba ń gbà àwọn tí ó jẹ́ ọ̀lẹ wọn ò ní lọ sógun àwọn tí wọ́n jẹ́ aláàárẹ̀ wọn ò ní lọ sógun bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣe pé ó wà ní sọ́tù fátì náà sọ ọ̀dọ́ ẹgbẹ́ ọlọ́run ọba ń sọ pé kò sí ẹ̀ṣẹ̀ fún arọ kò sí ẹ̀ṣẹ̀ fún afọ́jú so láti gẹ́gẹ́ nípa ogun táyà bá dé wá fẹ́ lọ sí ogun àwọn wà mú kọ́kọ́rọ́ ilé wọn wọ́n wà lọ fún e fún pé àwọn tó jẹ́ àwọn tí ò lè lọ sógun tí wọ́n jẹ́ àwọn tó wà distribute àwọn ni wọ́n lọ gbé wọ́n ní kọ́kọ́rọ́ so wọ́n wà sọ fún wa wípé à so ó lè jẹun nínú oúnjẹ tá a gbé lẹ̀ fún ọ oúnjẹ tó wà nù lé àfilẹ̀ nù lé ó ti yẹn lè jẹ níbẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn arọ wọn a máa jẹ tó ké máa rí ni pé à òwú àwọn káwọn ọmọ jẹ oúnjẹ yìí nígbàdẹ́gbẹ́ tó ní oúnjẹ kò sí lé so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ arọ wọ́n èyí jẹ oúnjẹ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà òun náà ni wọ́n jẹ́ pé pé wọ́n kórìíra láti jó oúnjẹ èèyàn láì ṣe yí pé ẹni yẹn jẹ́ ló ṣe yí pé ó jẹ́ pé ó fún wọn ní ìyọ̀ǹda láti máa jẹ oúnjẹ yẹn eléyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan bẹ́ẹ̀ pé àwọn àfa àmúwá fún wa yí pé ayò torí ẹ̀ lọ́lọ́wọ́n bá fi sọ kalẹ̀ láti lè fi sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wípé àwọn ibi tá a fẹ́ máa dárúkọ yìí lè jẹun níbẹ̀ wọ́n tún lè bá àwọn èèyàn tá a fẹ́ máa dárúkọ yìí wọ́n lè bá wọn jẹun tí wọ́n bá tún fún wọn ní kọ́kọ́rọ́ tán fún ní kọ́kọ́rọ́ tán jẹ́ àwọn afọ́jú tán fún wọn ní kọ́kọ́rọ́ lẹ̀ wípé kí wọ́n bá wọn mójútó ilé àwọn wọ́n tún lè jẹun nílé àwọn tán bá fún wọn kọ́kọ́rọ́ lẹ̀ so náà nìkan lẹ́gbẹ́ ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa nínú tẹ̀síìlì yìí so àyà náà òun náà ni wọ́n máa kà fún wa tí a máa túmọ̀ rẹ̀ fún wa ẹyọ kọ̀ọ̀kan yìí náà. lẹ́yìn sàlá àmà àrọ́jẹ. ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ fún ẹni tó jẹ́ afọ́jú ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kankan ò sí fún afọ́jú náà. wàlà àlàlẹ̀ àrọ́jì. ọlọ́run ní ẹnì tó jẹ́ arọ ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ kankan fún ẹni tó ṣe yí pé ọ jẹ́ arọ náà. wàlà àlàlẹ̀ mọ́rí ìdí àrọ́jì. ọlọ́run ní bẹ́ẹ̀ náà sì tún ní ẹni tó bá jẹ́ aláàárẹ̀ ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ kankan. lórí wọn tàbá túmọ̀ rẹ̀ bá ń pé wọn ọ̀sẹ̀ ó bí pé ìtumọ̀ dá ń túmọ̀ bẹ́ẹ̀ kí wọ́n lọ sí inú ilé ẹni tó ṣe wípé ó fún wọn ní kọ́kọ́rọ́ lẹ̀ tí wọ́n á lọ sí ọ̀rọ̀ tí wọ́n wá jẹ nínú oúnjẹ rẹ̀ wọn ọ̀sẹ̀ rárá àwọn ẹgbẹ́ àní máa gba ẹ̀ṣẹ̀ nípasẹ̀ kíni o nípasẹ̀ afọ́jú ayẹ fi amúrí aláìmọ́ máa túnmọ̀ sí fi amúrí lẹ̀ àmọ́ àní máa gbẹ̀sẹ̀ nípasẹ̀ kò ní sẹ́sẹ̀ nípasẹ̀ kò ní sẹ́sẹ̀ nípasẹ̀ arọ kò ní sẹ́sẹ̀ nípasẹ̀ aláàárẹ̀ àní gbẹ̀sẹ̀ tó ní pé a bá ti kíni o a bá wọn jẹun pọ̀ kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ìta abáríkà ṣe ń bẹ̀ kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà. ولا على أنفسكم أن تقولوا من بيوتكم ọlọ́ni wàlá àlá àǹfùsìkù ọlọ́ni bẹ́ẹ̀ náà ni kò sí àlá àǹfùsìkù lórí ẹnìkọ̀ọ̀kan yín kò jẹ́sẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan yín náà dáhùn yẹn ò ti lẹ́sẹ̀ bájọ jẹun pọ̀ afọ́jú ọ̀lẹ́sẹ̀ àbúwá yẹn náà bẹ́ẹ̀ lẹ́yìn náà ní ẹ̀ṣẹ̀ tẹ́ bá jọ bá wọn tẹ́ bá wọn jẹun pọ̀ àgbà wọn pé ẹ̀yin náà o gbọ́dọ̀ ò lè lógun ẹwà lé wọn fún yín ní kọ́kọ́rọ́ lẹ̀ ẹ ní ẹsẹ̀ àbẹ́ lọ sí ilé àwọn tó jẹ́ àwọn ẹ̀yin wọn wá gbóúnjẹ fún yín wọn ní kẹ́ ẹ jẹ ẹ̀yin náà lẹ́sẹ̀ ẹ̀yin tẹ́jọ́ mi èèyàn ẹ jẹ́ ló ṣe kí ni o ẹ jẹ́ ni tó ní ẹsẹ̀ náà. àǹtà kùnmí ń gbìyànjú ti kún. ọlọ́run ní kí gbogbo yìí kẹ́ ẹ máa jẹun pọ̀ kẹ́ ẹ wá jẹun mímú yúùdù àtẹ́jẹ́ àwọn afọ́nitẹ́sí wọ́n nígbàtọ́ ọlọ́run ọba ní pé kẹ́ ẹ máa jẹun fíìbù yìí ti kù nínú ilé yìí kò ní àwọn àníbáwò lè yóò tún wá máa jẹun nínú ilé rẹ̀ tí yóò tún wá jẹ́ pé yóò tún wá máa gba ẹ̀sẹ̀ pèsè bí ìdáǹsọ́ náà ní pé iná àwọn ẹbí rẹ̀ ló ti lè jẹun tá a sọ pé bóyá ó gbẹ̀sẹ̀ àtìsọ̀kùn ara ìpè tó yẹ pé wọ́n bá gbé oúnjẹ yẹn fún un tí wọ́n ní kọ́ wá jẹ́ kò lẹ́sẹ̀ tó wọ́n ní ó ṣe wá lè jẹ́ pé ọlọ́run ní fi bù yú ti kú àwọn kan jẹ́ àwọn àfa onítẹ̀sí ìtumọ̀ tí wọ́n túmọ̀ ń bẹ̀ ní pé bóyá tí wọ́n gbà lérò náà ní wípé kéèyàn ọ mímú yóò ti áóláàdì kún wọ́n torí pé ọlọ́run ọba ò dárúkọ mọ́ nínú àyà yìí ó ìdárúkọ gbogbo àwọn èèyàn kù kò dákọ mọ́ ìwé ọlọ́run ọba rò pé nínú ilé ọmọ yín kẹdẹ́bẹ̀ kọ́ wá gbóúnjẹ fún yín kẹ́ ẹ̀ jẹ ẹ lẹ́sẹ̀ wípé ọmọ ní ọ̀fẹ́ wa àbẹ̀lẹ́gbẹ́ ọlọ́run ọba ò dákọ ọmọ níbí wípé ọmọ òun lọ jẹ́ nǹkan tó yẹ pé ó súnmọ́ ọmọ ènìyàn jù ọmọ òun ló súnmọ́ wa jù lẹ́gbẹ̀ẹ́nu dúkìá wa tá a bá kú wọn ni wọ́n gba dúkìá tó ṣe pé wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lẹ́gbẹ́ àwọn àfáà sọ yí pé ìjọba bá fi ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ọmọ ènìyàn tó sọ pé ilé yín tó jẹ́ pé tó lẹ́rọ náà ni pé bùyúùtì àwòláàdì kún wọ́n ní àdìsí kan wà lẹ́gbẹ́ ó fìdí múlẹ̀ wípé ntí ọmọ èèyàn bá ti ní èèyàn náà ìṣọ́lọ́mọ bá ní gẹ́bà ní sẹ́ẹ̀tì wa nù ní sáyé wà ní àbùdá òjò ìrẹ́gbẹ́ àfáwà násùrù àti àdìsọ ẹ̀kọ́ lálàáfíà ni òṣìṣọ́lọ́wọ́ bá ní iná àti àbàmà ya kúlù rọ́jù èyí tó fi ń dáa jù tí ọmọ ènìyàn náà èèyàn jẹun oúnjẹ tó dáa tọ́mọ ènìyàn jẹ jù mí kàfíìnì tó bá ṣiṣẹ́ tó ẹgbẹ́ òun lòún ṣiṣẹ́ fún ara àwọn owó ọwọ́ ajẹ́ níbẹ̀ kí n kọ́ mọ̀ yìí pé oúnjẹ tó dáa tó ń nìyẹn wà ní wà iná wà ládàá ohun mí ń kà sí ọmọ èèyàn lára séèyàn ni ló fi jẹ́ pé bàbá èèyàn àbí màmá èèyàn nínú ẹ̀sìn tó bá ó lè náwó sí tó bá àwọn ọ̀tá àgbàbẹ̀ gbogbo tí àbẹ́yàn bá tọ́kùn fẹ́ lọ́dún èèyàn tó bá ní kéèyàn gbé wá yóò fún wọn ni iṣẹ́ èèyàn ni lẹ́gbẹ̀dá bá fún obìnrin ní máhàrù tá a fún owó orí rẹ̀ àwọn afẹ́sì gbà yìí pé bàbá rẹ̀ lè gbà lọ́wọ́ ẹ̀ màmá rẹ̀ lè gbà lọ́wọ́ ẹ̀ tókùn lọ́wọ́ ní iṣẹ́ ọwọ́ wọn ni àdọ́ọ̀bá ó gírántì bàbá ó gírántì màmá ní nǹkan yẹn kó délé èèyàn kan náwó sí nǹkan kan ní kó ló fẹ́ máa gbé lọ ánìmọ́ nínú ẹ̀sìn ọlọ́run ọba èyí lọ́dọ̀ wa bí èyí yóò gbà wa. sọ látara bẹ́ẹ̀ kátẹ́lẹ̀ sí dájú. wọ́n látara bẹ́ẹ̀ àyà yìí ìgbé bá ń sọ náà pé ká ẹ mú nǹkan fíìbù yìí àwọn buyúti àbá ikún. ọlọ́run ní buyúti àbá ikún ọlọ́run adakọ̀ bàbá tẹ̀lé tàbí ọlọ́run bá ń sọ nípa ọmọ náà nìyẹn. ilé bàbá yín kẹ́ ẹ débẹ̀ kí wọ́n gbóúnjẹ fún yín kẹ́ bàbá yín ọmọ sí lé ẹ jẹ́ ìyàwó fún wọn kó gbóúnjẹ fún yín kẹ́ ẹ jẹ́ ọlọ́run kẹ́ ẹ jẹun bẹ́ẹ̀ buyúti àbá ikún kò sẹ́sẹ́ bẹ́ẹ̀ náà àwòbúyò tí ó ń máa ti kún. ọlọ́ni bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ àwọn màmá yín màmá màmá lọ sókè gbogbo tó bá jẹ́ màmá bàbá yín lọ sókè. pẹ̀lú àbá ìkún náà ti túmọ̀ sí bàbá bàbá yín bàbá màmá yín kẹ́ ẹ débẹ̀ kẹ́ ẹ jẹun kí wọ́n gbóúnjẹ fún yín ẹ kàn má wọ wọnú stọọ wọn kẹ́ ẹ lọ gbé oúnjẹ ṣùgbọ́n ẹ má gbé fún yín kẹ́ ẹ jẹ bẹ̀ ọlọ́pàá tó bá wọn ti ń jẹ àwọn mùsùlùmí tó kí wọ́n wò pé àbáwọn ti ń jẹ lẹ́sẹ̀ láti jẹun nígbà tí ó bá di pé ẹni tó jẹ́ bàbá bàbá àwọn gẹ́gẹ́ òsì lé ọ̀dọ̀lẹ́ tó gbóúnjẹ ẹni fáwọn tó látara bẹ́ẹ̀ wọn ìfẹ́ jẹun ọ̀rọ̀ máa ń sọ àyà kalẹ̀ ọ̀rọ̀ ni kẹ́ ẹ jẹ́ ń bẹ̀ kì í ṣe ẹ̀ṣẹ̀ fún yín náà. àwòbù yóò ti wà nìkún. ọlọ́ni àwòbù yóò ti èkó wà nìkún. ọlọ́ni ẹ̀dẹ́jọ jẹ́ ọmọ àyà bàbá kan náà pa yín pọ̀ ni màmá kan náà pa yín pọ̀ bàbá lásán lọ́pàá ni kẹ́ ẹ jẹun nínú ilé rẹ̀ ọlọ́ni kì í ṣe ẹ̀ṣẹ̀ náà. ọlọ́run ni bẹ́ẹ̀ náà ní dẹ́gbó jẹ́ obìnrin tọkùnrin lákọ́jà akọ lẹ́ẹ̀kan yẹn bàbá ló payín pọ̀ ni màmá ló payín pọ̀ ni méjèèjì lọ́jọ́ pọ̀ ni kẹ́ ẹ jẹun bẹ́ẹ̀ ọlọ́run kì í ṣe ti àmà mi kún. ọlọ́run ti àmà mi kún bàbá yín àbúrò àwọn bóyá ti á máa ti kún. ọkùnrin ọlọ́run ọba dákọ̀ ń bẹ̀yẹn ẹ̀gbọ́n bàbá yín lóbìnrin àbúrò bàbá yín lóbìnrin kẹ́ ẹ dénú ilé wọn kẹ́ ẹ wá jẹun ọlọ́run bá ní kí èsì ẹ̀sẹ̀. àwọn bóyá ti àkùwà nìkún. wọ́n ní bẹ́ẹ̀ náà sì tún ni ẹni tó jẹ́ ọkùnrin tó jẹ́ ẹ̀gbọ́n màmá yín àbójẹ́ àbúrò màmá yín kẹ́ ẹ dénú ilé rẹ̀ kẹ́ ẹ jẹun ọlọ́run bá ní kí èsì ẹ̀sẹ̀. àwọn ọlọ́run bá náà níbẹ̀ tó jẹ́ obìnrin tó jẹ́ gbọ́n màmá yín tó jẹ́ àbúrò màmá yín ọlọ́run tẹ́ ẹ bá dé ibẹ̀ tẹ́ ẹ dénú ilé wọn jẹun ọlọ́run kì í ṣẹ̀ṣẹ̀ náà. àwọn mẹ́lẹ́tún mẹ́fàtíhà. ìdọ́lọ́ bá fi máa dákọ̀ àwọn èèyàn yìí ká lè bá a mọ̀ wípé gbogbo àwọn tá à ń dákọ̀ nínú fámìlì wa náà ni wọ́n wà. tá a bá lówó lọ́wọ́ tá a bá fẹ́ tọ́jú ẹbí wa àwọn tó yẹ ká tọ́jú mọ̀ wọn. wọn àtọ́jú ìdílé kìnnìkejì wọn ọlọ́run máa ń dákọ̀ wọn ká a mọ wa ká tọ́jú wọn tá a bá lówó lọ́wọ́ ká ṣe dáadáa sí gbogbo wọn ká má sà fún wọn ìjọba pé òṣèlú bá ní gbogbo ẹjọ́ tí bá ti ń gé lọ́wọ́ rẹ̀ bí ìgbà rẹ̀ ń gé kó nu rámọ̀ ọlọ́run àánú náà ni tìgbọ́lọ́ ọba gangan náà ni ó ti já nu náà ṣe kí ni ó já sọlọ́kàrà bẹ́ẹ̀ ọlọ́run bá ń dákọ̀ àwọn èèyàn yìí pé a fírì sọ́dọ̀ wọn inú ilé wọn ọlọ́run bá ní a fírì síbẹ̀ àwọn náà wọn máa wọ inú wọn ọlọ́run bá wá ń dákọ̀ àwọn ilé fún wa pé tá a bá débẹ̀ tá a bá jẹun tí wọ́n gbé fún wa kò sí nǹkan burú bẹ́ẹ̀ náà. àwọn máa ń mọ́lá tún mọ̀fà dáhùn ọlọ́ni àwọn máa ń mọ̀lá tún mọ̀fà ọlọ́ni ẹ̀ńdẹ́gbẹ́ ẹ̀yin lẹ ní kọ́kọ́rọ́ ìyá ó ti kó kọ́kọ́rọ́ lé yín lọ́wọ́ ẹ ti wá ní kọ́kọ́rọ́ inú ilé rẹ̀ nígbà tó wọn ò sí lé olóògbé kọ́kọ́rọ́ fún yín olóògbé lé lọ́wọ́ pé ẹgbà máa fi tó inú ilé mi ṣògbẹ́ bá ti sàlàyé fún wa pé àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ gbà tó ń bá lọ sí ogun tí wọ́n kó kọ́kọ́rọ́ lé àwọn tẹ́jà wọn afọ́jú wọn kò lè wọ́n tó láwọn èèyàn onílélógún abatilélógún ó kó orun nìkan wọn máa mójútó àwọn kan wọn wọ́n lè fi yọ̀ǹda fún wa ẹni ẹ gbọ́dọ̀ yọ̀ǹda fún yàn pé tọ́pẹ́ ẹnìkan yóò dá fún ọ pé kọ́kọ́rọ́ yàrá mi gbà á mo fún ọ láàyè tí máa ń kọ́ máa jẹ́ ń bẹ̀ máa jẹ́ mọ́ bẹ̀rù mọ́nú o lè máa jẹ tọ́wọ́ ni wọ́n máa jẹ pé kó ló fún ọ láàyè o ò tún ní wọn dẹ́lẹ́sẹ̀ wájú ọlọ́run ọba mọ́mí látara rẹ̀ náà. àbí ìpínkún. ọlọ́ni inú ilé ọ̀rẹ́ yín ẹ̀ńtẹ́jọ́ jẹ́ ọ̀rẹ́ ilé rẹ̀ tẹ́ ẹ bá débẹ̀ tíyàwó rẹ̀ gbóúnjẹ fún yín ọlọ́ni ẹ̀jẹ̀ ẹ̀ mọ́ni à kò sọ́rọ̀ ẹ̀mí lé mọ́tò tí wàá sọ̀rọ̀ ẹ̀mí lé ìlẹ́tọ̀ àti jẹ oúnjẹ yìí ọlọ́ni kékeré jẹ ọlọ́ni mọ́tò tí kò sọ̀rọ̀ ẹ̀mí lé náà. ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا Ọlọ́run bá tí wọ́n sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí Ọlọ́run ni a fẹ́ ṣe rúksọ̀ a fẹ́ ṣe fún yín nítorí pé ká máa jẹun ní jàmáà òun ni oúnjẹ ló ṣe wípé ó ní àlùbáríkà jù ṣùgbọ́n ọlọ́run ọba ti tú wa lẹ́nu àáyà yìí ó ti ràn wá lọ́wọ́ ọlọ́run ní kò tiẹ̀ fún yín àǹtá kùlù jẹ̀mí kùlù jẹ̀mí àwọ̀ àṣìtàtà. kẹ́ ẹ fẹ́ jẹun kó jẹ́ kò ẹ wà á dojúkọ abọ́ kan ẹ máa jẹun nú ọlọ́run kò ṣe ọlọ́ni ẹ̀ bá àjẹ jẹun lẹ́yọ kọ̀ọ̀ kí kálukú gbé abọ́ tiẹ̀ lọ́wọ́ kó máa jẹun ìmáa jẹun ní ẹyọ kọ̀ọ̀kan náà ọlọ́ni kò ṣẹ̀ṣẹ̀ fún yín ìmáa jẹun ní jàmá gẹ́gẹ́ bá ní sàlàyé fún wa òun làwọn àdìsí wá lórí ẹ̀ ìgbẹ́gbẹ́ inú àdìsí tá a fẹ́ kà fún wa yìí àdìsí náà ni ọkùnrin kan wá bá ní sàn sọlọ mọ. ó ní àwọn ń tà wọn iná náà kúlù wàrà náà ṣùgbọ́n àwọn a máa jẹun ṣùgbọ́n àwọn èyí àwọn èyí àdébí wa sọ fún pé fàlàlà fún takùlù náà mo fẹ̀rẹ̀ kì í òṣìṣẹ́ ọlọ́run bá nínú ilé yín bẹ́ẹ̀ ti máa jẹun ẹ máa ń jẹun lẹ́yọ kọ̀ọ̀kan ni òṣìṣẹ́ ọlọ́run bá ní jẹ́ fún ọ ní jẹ́ bídẹ́ abẹ́ máa jẹ́ tètè máa yó ó ní ìṣẹ́mi o alàtọ̀ àmì kùn òṣìṣọ́lọ́wọ́ bá ní ẹ máa parapọ̀ kẹjọ máa jẹun pọ̀ ẹ sì máa yó ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ti kóró súnmọ́ lọ́ọ̀ tẹ́ ẹ bá ti fẹ́ máa jẹun ẹ̀dá kọ́ ọlọ́run kẹ́ máa jẹun so yorùbá rí kìlá kan fi ìgbì ọlọ́run bọ́ máa fà lùbárí sórí jẹun tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ lóṣọ́lọ́wọ́ bá fún wa nìyẹn tá a bá fẹ́ jẹun bá a bẹ́ jẹun láwa nìkan náà ká ti pé òṣìṣẹ́ ọlọ́run ọba sọ pé gbogbo ẹlẹ́wà ti bísí láì níbẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ òun àti ṣètọ́nù ọjọ́ máa jẹun tí ó ti parí tẹ́lá ara ti bísí láì ní àárín kò ní bísí láì kò ní dákọ rẹ̀ awùwá làwùwá àkìlọ̀ tó bá dákọ bísí láì ọ̀pọ̀ òwúlò ti jẹ́ lẹ̀lẹ́ tó bá parí oúnjẹ tó bá gbé náà ló jẹ́ pé ó tó rántí kó bísí láì àwùwá àkìlọ̀ ká kò ní jẹ́ a máa pariwo pé ààyò ààyò ààyò àwọn kan jẹ́ ọmọ ayò wa pẹ̀lú àna ọlọ́run ibo ìṣọ́lẹ̀ wọn bá yọ pé ká máa ṣe ìyẹn lọ́tọ̀ọ̀dù ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká tún máa jẹ́ ẹni tí ó máa jẹun ní jàmá ìṣọ́lẹ̀ wọn bá ní àdìsí tó wà nínú máa já ó ní kúlù jàmù ó ní ẹ máa jẹun ní jàmá wàlá tafarọ́kù ẹ má pín yẹ́lẹ́yẹ́lẹ́ ẹ máa jẹun ní jàmá ẹ má pín yẹlẹyẹlẹ fàyín náà lè gbára kọta máa lè jẹ máa hà nítorí pé àlùbáríkà ń bẹ pẹ̀lú tó bá jẹ́ pé a bá jẹ ní jẹ̀má ṣùgbọ́n ọlọ́run ọba ti lọ àyà kùránì fún ẹ jẹun lẹ́yọ kọ̀ọ̀kan ìdá kan mójútó nígbà tá bá fẹ́ jẹun lẹ́yọ kọ̀ọ̀kan náà nígbà máa ti bìsìn láì bọ́lá bá wa sọ wípé a lè jẹun ní kìí ṣe wípé ẹni tó bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́ síra wọn òun ni wọ́n lè jẹun ní o kèké náà gba ní ọ̀sọ́gbà àti ẹ̀hún níjàmá ọkùnrin àtọkùnrin wọ́n lè jọ jẹun pọ̀ ìjọba ní kí wọ́n jẹ ìjọba ní kí wọ́n ti wá obìnrin àtobìnrin wọ́n lè jọ jẹun pọ̀ ìjọba ní kí wọ́n jẹ ìjọba ní kí wọ́n ti wá ṣùgbọ́n láàárín ọkùnrin àtobìnrin restriction wà bẹ̀. èmi náà kàn sọ pé anybody lè ẹni bá jẹ ẹni bá ti jẹ pé a ti kà fún wa pé èèwọ̀ ni èèwọ̀ ni kọjá tí ó máa rí wa gbàdọ̀ bá ìjà èèwọ̀ náà ni ká máa bá rẹ̀ bẹ́ẹ̀ jẹun pọ̀ tó bá jókòó so láàrin ọkùnrin àtòbìnrin agbọ́dọ̀ sọ láìjẹ́ pé ìmọ̀ jẹun pọ̀ tó lọ́wọ́ bá ń sọ mí kí ká tó bá wù pé ọlọ́ni á máa jẹun pọ̀ tó látara bẹ́ẹ̀ àtọkùnrin àtòbìnrin fún ọjọ́ á máa jẹun pọ̀ so bẹ́ẹ̀ ẹ bá ti jẹ́ ẹlẹ́tọ̀ọ́ wa tó jẹ́ ìyàwó wa àbáwọn tí wọ́n tó máa pa lè rí àwọn náà láàmà jẹ́ pé àjọ máa jẹun pọ̀ so ọlọ́run bá ń sàlàyé fún wa ń bí ìpè tá a bá ń jẹun pọ̀ àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ọlọ́run bá ní pé. àwọn aṣ ọlọ́run ní tàbí ká jẹun ní ẹyọ kọ̀ọ̀kan so ayé yìí olótúwa lè a lè jẹun ní ẹyọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ká jẹun jẹun náà olóṣèlú nǹkan tó yẹ pé ó dáa jù náà. فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم ọlọ́run ní wáyé ìzáàdà kan tó ń bù yú tán ọlọ́run tí ẹ bá ti máa wọ inú ilé kan fàṣálìmù àlá àǹfùsìkùn ọlọ́bẹ̀ẹ́ bá ti wọnú ilé àwọn àáfàá wọ́n túmọ̀ rẹ̀ sí ọ̀nà méjì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ibi bá ti wọnú ilé ọlọ́ni ẹ sálámà sí ra yín kẹ́yìn ọ̀sọ̀ bí àsàlámù àlékún ẹ̀ tó wà nù ilé náà kí òun náà sálámà sí yín kó ní wà àlékún sálám gbẹ́gbẹ́ ni tẹgbẹ́nu àákù mùsùlùmí mùsùlùmí ìwọ mùsùlùmí sí mùsùlùmí ìkànnì òjò ọlọ́run bá kàpé ìdáàlà kiri àwọn fàṣẹ́lì màlì tó bá pàdé mùsùlùmí ìdáàlà kiri táwọn fọ̀nù fàṣẹ́lì màlì tó bá pàdé mùsùlùmí sálámàṣì so ìwọ mùsùlùmí sí mùsùlùmí ní ká sálámàṣì ra wa nínú túmọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfa àtúnmú wa òun náà ní wípé ẹ bá wọnú ilé kan tí ò sẹ́ni kankan nínú ilé yẹn fàṣẹ́lì mú àlá àǹfùsìkù èyí náà sálámà síra yín sọ́gbà sálámà lẹ́kùn kó sálámà síra yín sálámà ní kó sálámà kó wọ́n lọ sálámà wọ́n lọ sálámà fúnra rẹ̀ òsèlè àkàtì ọ̀dọ̀ lóhùn àwọn kan gbàgbé àwọn màláìka mẹ́mẹ́ tí wọ́n dọ̀ lóhùn tàbá fẹ́ wọnúlé afẹ́ wọnú la wa ni wọ́n ní ká sálámà tí bá ti sálámà bí obìnrin kan bẹ́ẹ̀ àṣetọ́ ti bẹ́ẹ̀ ń gbé wọn tẹ́ bá ń fẹ́ jẹ ló ti bísímìlá ṣètọ́nà ọmọ ìsọ́fẹ́ kò sóun jẹ tó ń fẹ́ jẹ sogbo àwọn kájá ní a máa sọ yẹn a máa gbàgbé rẹ̀ àǹfààní náà ni ó máa jẹ́ fún wa ọlọ́run nígbà tí bá ti wọnú ilé fàṣẹ́lìmù ara àǹfùsìkù ẹ sálámà sí ara yín ẹ máa interchange sálámà àbíkẹ́yìn náà máa sálámà gan ẹ̀rẹ́ bẹ́ẹ̀ nìkan ni ẹ̀ bẹ́ẹ̀ nìkan ni ọlọ́run yẹn máa sálámà náà. ìyá táwọn ń gbìyànjú láàyè mubarakatan tayyiba. ọlọ́run ní màtá ní kẹ́ ẹ máa sálámà yìí ta ìyàtà min indillah. ọlọ́run ní sálámà yìí o ẹ máa sálámà sẹ́gbẹ́ sálámà ta kẹ́ ẹ máa sálámà yìí o min indillah sálámà tó wá látọ̀dọ̀ ọlọ́run oníkẹ́ ẹ máa gbìyànjú àti sálámà sálámà tó wá látọ̀dọ̀ ọlọ́run sálámà kan tó lálùbáríkà tó dáa sọ́wọ́dọ̀dọ̀ ọlọ́run ọba oníkẹ́mà sálámà àwọn alábáwá wọn ti ń kíra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí islam ò tó dé ọ̀nà àmà ní kéfà àtìbáta báwo ni ẹ káàárọ̀ kéfà àmùsẹ́ìta báwo ni ẹ kú àsán ẹ kú rọ̀lẹ́ báwo yorùbá náà ti ń kíra wa báwo èdè kálukú ti ní tiẹ̀ nínú èdè tiẹ̀ náà kálukú ló ní kíkí nínú èdè rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ní kíkí tá a fẹ́ ká máa kíra wa kó máa jẹ́ kíkí kan bìnnìlá tó lọ́dọ̀ kíkí ni ẹjọ́ jẹ́ pé mo bá arọ́ kàtà nù tó gbé nǹkan dáa sọ náà ni pé ọ̀là ọ̀là ọlọ́run kó máa bẹ fún ọ wọ́n náà sọ pé ọ̀là ọlọ́run náà kó máa bẹ fún ọ náà. tahiyyatan min indillahi mubarakatan tayyiba. ọlọ́run ni tó yí bà ni òun náà lọ jẹ́ kíkí kan lọ òun ló dáa jù bóyá onáà ló jẹ́ pé náà láti kíra wa tíwájú ọmọ ìdàrú kìámà ó làwọn màláìka ó fi máa kí wa tíwájú ọmọ ìdàrú kìámà ìbàdàn náà wọn bá dá ádámọ̀ tán ọlọ́ni kí àwọn màláìka lọ bá ìbàdàn lọ bá ọlọ́ni kí wọ́n sálámà sí wọn náà dáhùn sálámà ọlọ́ni kíkí tí àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n máa lò ní àwọn arọ́mọdọ́mọ rẹ kíkí tí ó dáa jù fún wọn nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń jẹ́ kọ́ máa yọ wa pé ìmọ̀ ṣe sálámà yìí lóbi nínú àwọn sálámà tẹ́tẹ́ wà nù nígbà tá a fẹ́ sálámà tá a máa ka àtàyíyàt almubarakat asalawat atọ̀yìbátulilá ó ní àwọn kíkí tí wọ́n jẹ́ àwọn kíkí bàríkà tó jẹ́ àwọn kíkí tó jẹ́ àtẹ̀yọ́ pé ó jẹ́ ìtọ́jú ọ̀dà tẹ́pẹ́ kọ́ máa jẹ́ títí ọlọ́run ọba so ló jẹ́ pé a máa ń sálámà nígbà tí a bá ń jẹ́ ẹni tí ó ń dénú ilé a máa sálámà àmà àmà sọ pé àsàlámù àlẹ́yìnà wà lá ìbádìlá ìsọ̀rọ̀ yìí àgàmà sálámà síra wa àdúmọ̀ sálámà sí àwọn ẹrúsìn ọlọ́wọ́ bàtí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ tẹ́gbẹ́nu sálámà dáadáa òun náà nínú bẹ́ẹ̀ ọlọ́ni ẹ máa sálámà tó lálùbáríkà tó ọlọ́ni ká máa sá ìyẹn náà. كذلك يبين الله لكم الآيات ọlọ́ni kàdáàlìkà ọlọ́ni bá ti máa ń ṣe nìyí bá ti ṣe yìí báwọn ọlọ́wọ́n bá ti máa ń ṣàlàyé fún yín ní àwọn ìdájọ́ àwọn nǹkan tí bá ti ń jẹ́ nǹkan tí ń dẹ́rù bá àwọn sọ̀hábà tó yẹ pé wọ́n máa wò wípé àwọn ti fẹ́ jẹ ẹlẹ́ṣẹ̀ ń bẹ̀ ọlọ́ọ̀bọ̀ wa sọ àyà kalẹ̀ fún wọn láti sọ fún wọn wípé wọn ò ní máa jẹ ẹlẹ́ṣẹ̀ mọ́ ọlọ́ba ti ń sọ àwọn àdájọ́ kalẹ̀ fún yìí náà. láàlákùn tààkì ọlọ́dọ̀ ni pé àwọn ọlọ́run bá ń fẹ́ kí ẹ máa ṣe làákàyè sí ń tá a bá sọ kalẹ̀ kẹ́ máa ronú sí ń tá a bá sọ kalẹ̀ kẹ́ máa wo pé àwọn ọlọ́run ọba ajẹnu ṣe wípé akáràmásìkì àfihìnlẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ bá ń mà sọ abẹ́kẹ́ máa tara nǹkan tá ń sọ kalẹ̀ kẹ́ máa tara ìrònú àwọn ọlọ́run bá náà. إنما المؤمنون الذين آمنوا بالله ọlọ́run bá fún wa nínú tí wọ́n kà fún wa yìí èyí tí ọlọ́run bá fún wa yìí ó fẹ́ ṣàlàyé fún wa àwa tí a jẹ́ mùsùlùmí kí a lè bá a mọ nǹkan jẹ́ fún wa ni pé a gbọ́dọ̀ máa sálámà a tún gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ó máa gbàyọ̀ǹda ìtọ́rí àìdáyà ìtọ́rí ẹ̀sọ́ kan ní pé àwọn tí wọ́n jẹ́ àwọn mùnáfìkì tí wọ́n bá rí bó ṣe ọlọ́run ọba ń ṣe kútúbà níjọ́ jimá àwọn mùnáfíkì wọ́n wà dọ́gbọ́n máa yọ jáde nínú mọ́sálásí òṣìṣẹ́ ọlọ́run bá ọlọ́run bá fẹ́ sàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn sùnmí ọlọ́run fẹ́ sàlàyé fún wọn wípé gbogbo àná wàdí fẹ́ kó lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run bá wọ́n gbọ́dọ̀ máa lọ tọrọ yọ̀ǹda kí wọ́n kọ́ lọ́dọ̀ àníṣe sọ̀rọ̀ pé ẹ gbà yọ̀ǹda lẹ́gbẹ̀ẹ́ tó bá ti jẹ́ bí ẹni tó jẹ́ ẹni tó jẹ́ bí ọ̀gá àwọn tó ń jẹ́ àwọn afá náà fẹ́ kó jẹ́ pé tó bá ti wà rà kágbà yọ̀ǹda ká tó ń kú omi tá wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run bá ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo. Innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi. Ọlọ́ni àwọn tá a máa pè ní múmìnì tá à ní pè wọ́n ní múnáfìkì ọlọ́ni ayé wọn fún yín. Àwọn múmìnì wo ni alladhina amanu billahi? àwọn tí wọ́n pè ní múmìnì tí wọ́n jẹ́ tó nígbàgbọ́ sí ọlọ́run ọba wárọ̀ súnì yìí tí wọ́n dẹ̀ tún sójì sí ọlọ́run ọba ọlọ́ni àwọn mùmìnì yẹn àwọn wo ni wọ́n. wà ìdá kánú máa wù àlá amúrin jámi. ọlọ́ni àwọn tó jẹ́ mùmìnì ni wọ́n kọ́ nígbàgbọ́ sọlọ́run ọlọ́run sàlàyé àwọn tó jẹ́ mùmìnì fún wa ọlọ́ni àwọn ẹlẹ́ni tí ò nígbàgbọ́ sọlọ́run tó nígbàgbọ́ sójì sí ọlọ́run ọba wọn ò ní dàbí àwọn mùnáfìkì mùnàfíkì ò nígbàgbọ́ sọ́lọ́run kò nígbàgbọ́ sódì sọ́lọ́run ọba ọ̀rọ̀ ni wọ́n ìlà kánú máa wù bá wà pẹ̀lú ànábì tí wọ́n bá wà pẹ̀lú ànábì àlá amúrin jàmíì lórí àmọ̀rí kan tó kó wọn jọ pẹ̀lú ànábì kí ni wọ́n kó wọn jọ pẹ̀lú ànábì tá ń kírun jímọ̀ ànábì ò máa túbà fún wọn so àlámọ̀rí ni tó kó wọn jọ pẹ̀lú ànábì tí wọ́n bá lọ sí eid ànábì ó ṣe túbà fún wọn àlàáfíà kó wọn jọ pẹ̀lú ànábì mu ànábì á máa pè wọ́n pé mo fẹ́ bá yín sọ̀rọ̀ tí wọ́n ó kó jọ pẹ̀lú ànábì lára àwọn àlámọ̀ràn ànábì ó sọ pé mo fẹ́ gbàmọ̀ràn lọ́dọ̀ yín tí wọ́n wà àlámọ̀ràn kó wọn jọ nìyẹn tí wọ́n fẹ́ kí wọn jẹ̀ mọ́ àlámọ̀ràn á kó wọn jọ ọlọ́run bá ti wá kó tí àlámọ̀ràn yìí tó bá ti wá kó wọn jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń yọ kí ní tẹ́lẹ̀ bàtà bá jókòó táwọn yẹn jókòó sáà nàbí sáà nàbí fẹ́ gbà máa lọ́wọ́ àbẹ́rẹ́ mi ṣe ó túbà lọ́wọ́ àbẹ́ ẹ̀jẹ̀ àwọn mọ̀nàfíkì olùkọ́ ẹ̀jẹ̀ àmọ́ ọjọ́ díẹ̀ díẹ̀ táwọn yẹn kò dé àwọn yẹn dídé kómi kan ẹ̀ mọ̀ pé ah nǹkan tí wọ́n máa ń sọ yìí kò ní tùmọ̀ mọ́ àwọn ẹ̀kọ́ bẹ̀ ọlọ́mọ wa fẹ́ sọ fún wọn pé a fẹ́ pààyàn láṣẹ ọlọ́dẹ àwọn mùmíní wọ́n ìdánù máa wù àlá amúrínjá nìyí tẹ́ bá wà pẹ̀lú ànábì lórí àlámọ̀rí kan tó kó gbogbo wọn jọ pọ̀ náà. lam yad'abu hat tàdínú. olórí àwọn mùmìnì wọn ò ní lọ wọn ò ní kú òní bẹ́ẹ̀ yẹn àtàyè tàdínú hù ó ní ìgbà tí wọ́n bá tó gbà lọ́wọ́ àdébísà sọ́lá àwọn èkó mẹ́ mùnáfíkì ni máa yọ àwọn mùmìnì àwọn èkó mùnáfíkì òní máa yọ òṣọ́lá báyẹ̀ ti dá àwọn mùnáfíkì máa wọ́n ló fi jẹ́ pé nígbà tí wọ́n gbọ́dọ̀ kọ̀ tọ́ ó wá bá nẹ́bí wọ́n burúkú o wá bá nàbí yìí pé nígbà tí wọ́n ti parí ogun tán tí wọ́n pé wọ́n ti parí tán fẹ́ máa bọ̀ àrùmọ́ ní òun fẹ́ tètè máa lọ lé wá bá nàbí òṣù ọlọ́run ọba ó wọ̀n dàkú ànábì ní intolic ànábì ní wàláì má antabi monafik ìwọ máa lọ tiẹ̀ èyí ti monafiki àwọn ti kì í wọ́n lè ṣọlọ́run ọba sọ bẹ́ẹ̀ and you smell monafiki ọbẹ̀ ẹgbà yọ̀ǹda kẹ tó kó lọ́dọ̀ ọlọ́ni àwọn tó jẹ́ múmi ní lámúyẹ zahabu àtàyàtà ọlọ́ni wọn ò ní kú ò ní ọ̀dọ̀ àníṣà ó nígbà kan bá tó gba yọ̀ǹda lọ́dọ̀ àníṣà sọ́dọ̀ náà. inna alladhina yasta'dhinunaka. ọlọ́ni àwọn tó wá wípé àwọn ń tiwọn yasta'dhinunaka tí wọ́n bá fẹ́ lọ bì kan nígbà tí wọ́n bá wà pẹ̀lú wọn wọ́n wà bọ́ wọ́n tọrọ yọ̀ǹda ọlọ́run ni àwọn tí wọ́n ń tọrọ yọ̀ǹda yìí bá ti ṣàníyàn náà ọlọ́run ni ulaika alladhina. ulaika alladhina yu'minuna billahi wa rasulihi. ọlọ́run ulaika alladhina yu'minuna billahi wa rasulihi ọlọ́run ni àwọn ni wọ́n nígbàgbọ́ sọ́lọ́ àtòjíṣẹ́ tí wọ́n tọrọ yọ̀ǹda lọ́wọ́ ànábì báyìí òun ló nígbàgbọ́ sọ́lọ́run òun ló nígbàgbọ́ sójú iṣẹ́ ọwọ́ ìgbà tí bàbá tọrọ yọ̀ǹda mùnáfìkì nù so ìtọrọ yọ̀ǹda lánàá mọ̀mìnì gidi mà àti mùnáfìkì náà mú. dánú kàlí báńdì ṣá ọlọ́run tí àwọn èèyàn bá bọ̀ tí wọ́n wá tọrọ yọ̀ǹda lọ́wọ́ wa ànábì lè bá di ṣáá nítorí kan náà àwọn bùkátà wọn nítorí ìkànnà àwọn àlámọ̀ ilé ayé wọn jábẹ́ lọ gbọ́ bùkátà rẹ̀ káwá ni wà ànábì ìjọ́tọ̀ ọlọ́run abẹ́tọ̀rọ̀ yọ̀ǹda lọ́wọ́ rẹ ìgbẹ́lẹ́ máa gbọ̀n yàn ìtọ́lẹ́ máa gbọ̀n yàn yẹn lé ní bùkátà kan lọ́fẹ́ sáyé lọ bọ́ ó lè fẹ́ ta ọjà kan tẹ̀lé ẹni kó wá pàdé òun tó látara bẹ́ẹ̀ tó bá lọ gbàdá dára ó ní tẹ́lẹ̀ kan máa bọ́ ọlọ́ni kí ni o. ọlọ́ni wa ànábì máa yọ̀ǹda fẹ́ tó bá wù ọ̀nù wọn tó gbọ́dọ̀ gbẹ́gbẹ́ tó wá gbà yọ̀ǹda ó lè jẹ́ wípé òjò ọlọ́run ọba ní ìdìsí dáadáa ọlọ́ba wa gbé àtẹlẹ fún àná sẹ́rẹ́ sọ́la ìgbé látòní lọ àbí tí mùnàfi tó bá máa yọjú àdúrà àpò ọlọ́ni kí wọ́n wá máa gbà yọ̀ǹda lọ́wọ́ wa àná sẹ́rẹ́ sọ́la ẹ̀ẹ́dọ́ bá tún wá wù ọ́ olùkọ́ ọmọ ṣe gidi o olùkọ́ ọmọ fún yọ̀ǹda lẹ́gbẹ́ àwọn tí wọ́n mú mi ní wọ́n ní sọ wọn bá kí júmọ́ lọ́wọ́ tí ń ṣe útúbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bẹ jáde kó nu mọ́sálásí wọ́n wá ẹgbẹ́ àná sẹ́rẹ́ báyìí tàbí gbẹ́ni kan wá sẹ́gbẹ́ ẹ̀mú báyìí tó ń ṣe túbà tó ń pẹ́ ẹni ọtẹ́ gbà yọ̀ ǹda nìyẹn tó bá ní kọ́ máa lọ yóò ní ọmọ lọ tó bá ní ọmọ lọ yóò ní ojú kò ní tó bá ní kọ́ máa lọ yóò ní ojú kò. àwọn ọmọ rí pé màdáyà sọ kalẹ̀ tó bá ní wọn lọ bá nàbí ní alẹ́ gbà yọ̀ ǹda àti wọn ni kí wọ́n jókòó wọn ni ànàbí ò ṣe déédé kankan mọ́ o yóò yọ̀ǹda fáwọn èèyàn kan pé kí wọ́n mọ jáde àwọn tí wàá kì í yọ̀ǹda òjò bí kò ní yọ̀ǹda fáwọn. wàá máa fakọ́dá ìmọ̀ àdúrà mísìlá muhammadin wàlá mísìlù àtàlìkì ya mọ̀tí yúkú kọ́dú wàlá mísìlù àtàlìkì ya mọ̀tí yúkú kọ́dú. sọ́wọ́n bá tó ṣe ànábì báyìí wọ́n náà wọ́n ń ṣàlàyé fún wa pé ọlọ́run tó ṣe ànábì báyìí pé ọlọ́run ọba ó ṣe lẹ́yìn tó ṣe rí pé ọlọ́run bá gbé àṣẹ lé lọ́wọ́ sílẹ̀ pé àríwá ànábì sàlám àwọn tó ti ṣáájú lọ kò sírò ànábì nù wọn àwọn tó tún bọ̀ lẹ́yìn àríwá ànábì sàlám nù wọn ọlọ́wọ́ bá gbé òfin ọlọ́wọ́ bá gbé pélé ànábì lọ́wọ́ ọ̀hún tó bá wù ọ́ ní kọ́ máa yọ̀ǹda fún nínú wọn dàbàrà pé ọlọ́wọ́ bá fẹ́ràn òjíṣẹ́ rẹ̀ ọwọ́ agbélé lọ́wọ́ pé ẹni tó bá wù ú òun ni kọ́ mọ́ ẹni tí ó máa واستغفر لهم الله إن الله غفور رحيم ọlọ́run bá ní wọ́n ń ṣàlàyé fún pé ìwọ iṣẹ́ ọlọ́run ọba àwa alẹ́rẹ́ nìkan gẹ́gẹ́ bá àwọn abóńdẹ̀ sí ìdìsọ́ ìdìtúmọ̀ alákọ̀ọ́kọ́ alẹ́rẹ́ nìkan tí ó jáde tí ò ní tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ ànábì yóò sì jẹ́ ní rè é ọlọ́run ni ká má bàa bínú sí wà tẹ́tù. wà sàbírú ráhùn mú wọ́. ìwọ ọlọ́run ọba ọ̀ tọrọ ọlọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run foríjì ni o kọ́lọ́run tó lè gba iṣẹ́ rẹ̀ ọba tọrọ pé kọ́lọ́run bọ́ foríjì sọ̀rọ̀ wọn gbogbo àwọn tí bá ti wá ń bá òṣìṣẹ́ ọlọ́run ọba tí wọ́n wá ń lo ádàbù yìí tí wọ́n ń lo ẹ̀kọ́ yìí tí wọ́n wá ń bọ́ pé òṣìṣẹ́ ọlọ́run fẹ́ jáde àwọn yẹn wà ní sọ pé gbogbo àwọn ilé tó lo ẹ̀kọ́ tó tẹ̀lé ọ yìí mọ́ ọ fún wọn pé kọ́lọ́run foríjì wọn gbogbo ẹ̀ṣẹ̀ náà bá sallallahu ẹni bá ti ń tẹ̀lé ádàbì yẹn kọ́ wọn tọrọ àforíjì fún wọn náà. inna Allaha ghafurur rahim. inna Allaha ghafurur ọba yìí ọba tó ṣe wípé ọba aláforíjì ọba tó bá foríjì yàn ọba tó ṣe ìtumọ̀ akẹ́yàn ni ọba máa ṣe ní pẹ̀lú àwọn ọ̀dọ́ jẹ́ wípé wọ́n tún dàgbàlagbà jù wá lọ kàǹfẹ́ nìkan ní kọ́ńtà ń sàlámọ́rì kan tí gbogbo àjùmọ̀ jọ ń darí àlámọ́rì kan ẹnìkan ní sì ń kọ́ńtà ọ̀dọ́ jẹ́ bí àmì àní kò ń bẹ̀ ń kágbọ̀n dìde pé kìlọ̀kan ti ní pẹ̀lú ẹni yìí ọ̀ọ́lọ́ gbà yọ̀ǹda ọ̀rọ̀ gba ìgbé ọgbà yọ̀ǹda ìgbé mo fẹ́ ṣe nǹkan báyìí sọ̀rọ̀ tó wá ní ojókòó omi pé wọ́n nídìí sẹ́fíìsì ẹ̀ nìyẹn tọ́wáyọ̀ nìkan máa lọ omi ìgbà nìyẹn agbọ́dọ̀ tó máa lò náà láàrin ara wa tó bá yẹ pé àwọn àjọ wa wà ní joko kankan náà àdìsí tí wọ́n wá àdìsí àbí rẹ̀ rọ̀ ó ní ìdántà àmìlà majlis falyusallim ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá báwọn èèyàn kan tí wọ́n jẹ́ ẹni tó yẹ pé wọ́n kóra jọ níbì kan ẹ wá débẹ̀ ẹ̀yin náà fẹ́ wọ àárín ẹ gbọ́dọ̀ sálámà ẹ fẹ́ débẹ̀ àwọn èèyàn jókòó wọ́n fẹ́ náà alámàrí kan kó wọn jọ pọ̀ ẹ wá débẹ̀ ẹ sálámà ká àràdà àyà kú mọ̀fàlì ìsàlì tí ẹ bá lọ́wọ́ fẹ́ kú ò láàyè yẹn tó fẹ́ o fẹ́ yàn sọ́rí kú bẹ́ẹ̀ o fẹ́ kú bẹ́ẹ̀ o sàlámà yẹn o sì sàlámà kálẹ̀ lọ ọkàn báwọn èèyàn fẹ́ jókòó tí wọn wọ́n ń ṣe kankan kò sọ́gà o sàlámà kò tó jókòó tó wọ́n mọ̀ pé wọn náà ti darapọ̀ mọ́ wọn àwọn èèyàn kan jókòó wọn wà kan wọ́n sọ̀rọ̀ ní àbí wọ́n ń ṣe kankan o sàlámà gbàdúrà fẹ́ wọ̀dọ̀ wọn tọ́ni wọn fẹ́ kú ní ọ̀dọ̀ wọn ó tún sálámà fàlẹ́ sátìlì wúlá bí àhàtìmílẹ̀ àhìrọ̀ àkọ́kọ́ òdọ́gẹ́ alákọ̀ọ́kọ́ ló lẹ́tọ̀ọ́ ju ẹlẹ́ẹ̀tẹ̀gbẹ̀ ìrọ̀hún méjèèjì bá kankan náà tí wọ́n ṣọlọ́ ọba ti sọ ṣàdísì tí akáwé wà ní tìrìmísì wà ní sáyé àdísì ẹgbẹ́ ó lálàkì látara bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ ní Islam kọ́ àwàtà ajẹ́ mùsùlùmí kẹ́kẹ́ tá a bá wù wá rí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà láti gbé gbogbo àwọn ẹ̀kọ́ yìí jù sílẹ̀ so ṣọlọ́ ọba ti kọ́ wa lẹ́kọ̀ọ́ La ti ní kó kọ́ wa lẹ́kọ̀ọ́ ó sì ti kọ́ wa ọlọ́run jẹ́ kí àwọn náà lè àlàyé fún wa nínú àyà tí wọ́n kẹ́ka fún wa yìí ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí àwọn afóńtẹ́sírì ti ṣàlàyé fún wa wípé àyà yìí tí wọ́n fẹ́ kà fún wa yìí ìbẹ̀rẹ̀ náà ni pé látẹ́jẹ́ àlúdù á. látẹ́jẹ́ àlúdù á ar ìbáàbíkún bàbọ̀. ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa nípa títóbi àníta sàlàǹtà ànábì ò kì í ṣe máa bẹ. ẹni tó tóbi ni òjíṣẹ́ ọlọ́run ọba. sallallahu alaihi wasallam. àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà àwọn kan wò ibi ànábì wò débẹ́ ṣe ju ànábì sọlátara bẹ́ẹ̀ lónìí òní yá Muhammad sábẹ́ pàmìbí yóò ní yá Muhammad bẹ́ẹ̀ bí wọ́n pàmìbí mu ẹlẹ́bí òní yá abakọ́ ẹlẹ́bí òní yá bíná Abdullahi ọmọ Abdullahi bàbá kọ́sìn Muhammad báwọn àti máa ń pè ní ọlọ́wọ́n á ní ẹ̀gbọ́dọ̀ tó ti bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀bà ya Rasulullah ẹ máa dàpé mi. sallallahu alaihi wa ya nàbí ya lọ ẹ lẹ́gbọ́dọ̀ máa wí ọlọ́run bẹ́ẹ̀ fáwọn èèyàn mẹ́kọ̀ọ́ ní àyà yìí ìtọ́lọ́wọ́ bá kọ́ bí sọ̀kalẹ̀ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì táwọn afá sọ náà ni pé pẹ̀pẹ̀ àwọn apapọ̀ mọ́ àyà yìí òun náà ni pé àwọn èèyàn abẹ́ pé àníbi sọ́lọ̀ mi. sallallahu alayhi wa sallam. wọ́n wàá máa pariwo pànábì ẹ̀lùmọ́ pariwo bọ̀ ànábì wọn pariwo ṣé ànábì à ọlọ́ba bá wọn yóò sátúmọ̀ jùlọ. ya ayyuhalladhina amanu. لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تهجروا له بال ولا ولا تجهروا له ولا تجهروا له بال ولا تجهروا له ولا تجهروا له بالقول كجهر بعضكم كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم أعمالكم أعمالكم وأنتم لا تشعرون. ọlọ́ni yá ayọ́ lẹ́dínà àmánù ọlọ́ni lẹ́yìn olùgbàgbọ́ òdodo. لا ترفعوا أصواتكم فوق صوت يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ọlọ́ni ẹni tó ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́ni ẹ má gbé ohùn yín tayọ ohùn àníbísà sálàm ẹ jẹ́ kóhùn yín ọ̀rọ̀ ẹ̀tọ́ ẹyẹ ohùn àníbísà sálàm ولا تجهروا له ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ẹ má máa jẹ́ ẹni tí ó máa pariwo ọ̀rọ̀ mánà bí bẹ́ẹ̀ tí wọ́n pariwo ọ̀rọ̀ mọ́ra yín ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. àrùn tábàtọ̀ lùkún. ọlọ́run ní tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ yín ó bàjẹ́ ọlọ́run iṣẹ́ yín ó bàjẹ́. wà á ń tún láàtà ṣòro. ẹ ò sì ní màbá yín ó ti bàjẹ́ ọlọ́run sọ ní ayé ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ iná lẹ́dínà yunadunaka min wara'i hujurat. iná lẹ́dínà yunadunaka min wara'i hujurat. ọlọ́ni àwọn tí wọ́n máa ń pariwo ànábì wọ́n máa ń pe ànábì lẹ́yìn yàrá wọ́n máa pariwo ànábì láti inú yàrá wọ́n máa pariwo ànábì lẹ́yìn yàrá ànábì wọ́n ti máa pariwo ولو أنهم صبروا ولو أنهم صبروا حتى تخرج إليهم ọlọ́dọ̀ ẹgbẹ́ bá lè ṣe sùúrù ní tó dáa ní bẹ́ẹ̀ kí wọ́n ṣe sùúrù kí ló tí wọn lè ṣe sùúrù. làkàkọ ìrọ̀lẹ́. káwọn ẹbí òbí jáde sí wọn ìyẹn ló lóore fún wọn káwọn bá lè ṣe sùúrù ní ló lóore fún wọn. sọ àwọn èèyàn á máa pariwo ànábì. wàhùwà ọlọ́ọ̀bá òun ti fóní ẹ̀jẹ̀ ti so àyà tí wọ́n fẹ́ kà fún wa yìí náà wọ́n fẹ́ sọ fún wa pé ká má máa pe ànábì ní ohun tó rárá ká má máa pa ànábì lẹ́yìn yàrá ká máa pariwo má ká máa pariwo ànábì àǹfààní ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta náà ni pé àwọn èèyàn àlèkìtà níbi bá iṣẹ́ pé fún yín èpè ó mú yín o tètè wá ṣàdúrà fún yín àdúrà ó mú yín ànábì àdúrà ànábì ètèrú àdúrà tẹ́yìn máa ṣe àdúrà ànábì ìmọ̀jáàbù ni wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ so àwọn afáà yìí pé so wọ́n sọ fún wa pé lẹ́yìn wá gbani náà ìgbésẹ̀ àlebá pa yín láṣẹ pé ìwọ ọ̀dọ̀rọ̀ yọ̀ǹda máa lọ ìwọ ọ̀dọ̀rọ̀ yọ̀ǹda jókòó ọmọ jáde kí wọ́n ní pé òun fẹ́ yapa àti ànábì ah, ọlọ́ni kì í ṣe bí àṣẹ bí bàbá àti màmá akẹ́kẹ́ ẹjọ́ máa ra yín o tó bá yapa ànábì ọlọ́run bínú sí ọnu o ọlọ́run fẹ́ sọ bẹ́ẹ̀ fún wa bí náà. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا ọlọ́ni ẹ má máa jẹ́ kó jẹ́ pé pípè tẹ́ ẹ máa pe ànábì kẹ́ ẹ máa lákọ mánàbí lórí ọlọ́ni ẹ má láàrin yín ọlọ́ni ẹ má jẹ́ ọjẹ́ bẹ́ẹ̀ tí máa ń pera yín tẹ́ ẹ máa lákọ mára yín lórí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nù ọlọ́ni pípè tẹ́ ẹ máa pe ànábì ẹ má máa pariwo kéè ẹ máa pa ànábì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbẹ́gẹ́bẹ́ di láàrin ara ìjọba ẹni máa ń pera yín kẹ́ máa pariwo mọ́ra yín ọlọ́run ànábì bẹ́ẹ̀ o ọlọ́run ní èpè tánàbì bá sẹ́ fún yín ẹ má jẹ kọ́dà ẹ má rò gẹ́gẹ́ bí ẹ má rò gẹ́gẹ́ bí èpè tẹ́ ẹ má sẹ́ láàrin ara yín torí àwọn ìbá tẹ́gbẹ̀ fún yín ọlọ́run gbà ní o ẹlẹ́kẹta náà ni pé tọ́lọ́ba tánàbà pè yín pé ọyà àwọn ọmọ ti jáde pẹ̀lú àṣẹ ànábì nìjọba òyìnbó máa túmọ̀ sí i àwọn ànábì pé ọlọ́run fẹ́ ránṣẹ́ àwọn ànábì kọ́ lọ sí nǹkan kan wọ́n lè ta pàṣẹ ànábì ọlọ́run ẹ má pẹ́ àṣẹ ẹ má dẹ̀ ẹ má jẹ́ dá yín ẹ má dẹ̀ àṣẹ dẹ́ ẹ má pa láàrin ara yín tẹ́ ẹ má fọ́ kékeré mu ṣùgbọ́n bàbá fún tẹ̀sí sọ̀rọ̀ náà. قد يعلم الله الذين تسللون منكم لواذا ọlọ́run ní kọ́ni yá lámú lọ ọlọ́run ọba ti mọ àwọn tó ṣe yí pé wọ́n máa yọ ni wọ́n máa sneak out ní tiwọn ni àwọn mùnáfìkì wọ́n yìí kàdá àwọn mùnáfìkì máa ń ṣe nǹkan méjì ni ẹ̀mí ọ̀rọ̀ ayọ́jáde lè wá àdánù yóò fẹ́ nìkan bójú yóò ti kẹ́ nǹkan yóò ra dọ́nà bẹ́ẹ̀ nìkan yóò sọ ayọ́ jáde ní wàá lánàá kí yóò fi yàn bojú. àti ẹ̀ máa yọ jáde ẹ̀ tí máa fi yàn bojú. alladhina yatasallaluna minkum liwaza. ọ̀rọ̀ àwọn ọmọlẹ́hùn ti mọ àwọn tí wọ́n máa ń jáde. wọ́n fẹ́ nìkan bojú jáde ẹlẹ́ẹ̀kejì tí máa ń ṣe ní pé ẹlòmẹ́wàá tẹ̀lé ẹnìkan tó bẹ́ẹ̀ lọ gbà yọ̀ǹda lọ́wọ́ yóò wà lẹ́yìn ló fẹ́ gbà yọ̀ǹda yóò ra dó sẹ́yìn ẹ̀ báyìí yóò wà sọ pé ànábì òun fẹ́ gbà yọ̀ǹda ànábì wà ní pé kọ́ máa lọ yọ̀ǹda fámìlì yọ̀ǹda tó omi gbà yọ̀ǹda náà nù. sallallahu alaihi wasallam. àwọn ọmọ èèyàn ọ̀bẹ tọ́lá bá ti sòfin fún wa tọ́lá ti sọmọ èèyàn tọ́lá bá ti sòfin báyìí yóò tún wá wá náà kan tí òfin yẹn tí ó fi tó fi jẹ́ pé bí ìgbà ẹgbọ́n dáhùn ti fẹ́ síwájú náà ká máa wá ọgbọ́n lájọ́ bí àárín ìṣẹ̀nà àjọ déwájú yìí ẹ̀jọ̀ fún ayọ̀dà pọ̀ ní. Ọlọ́run mọ̀ yìí àwọn tó ń yọ jáde tó ń bìyàn bojú. Kọ̀dé yá lámú láwù lẹ̀dí náà yàtà fàlà lónà mí kùn. Ọlọ́run bá ní òun máa àwọn tó ṣe wípé wọ́n ń yọ jáde tí wọ́n ń fi ìyàn bojú nínú yín ọlọ́ba ló ń mọ̀ wọ́n náà. فليحذر الَّذِينَ يُخَالِفُونَ عن أمره ọlọ́run ní wọ́n yà sọ́ra o àlẹ́dínà yòókọ́ọ́lì fúnà amúrì àwọn tó ṣe wípé tọ́lẹ̀ bá ti pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe nǹkan làwọn kan sọ pé amúrù nu ni dùhàwù yẹn túmọ̀ sí tọ́lẹ̀ bá ní káàmì bá sọ pé kí wọ́n ṣe nǹkan wọ́n mọ tí ó mọ takọ ànábì wọ́n làwọn ò lè ṣe àwọn tí wọ́n bá ń yapa ànábì ń da amúrì yìí ọ̀ bá da àmúrì yìí àwọn tó máa ń yapa ànábì lẹ́yìn ìgbà tó ti tán tí wọ́n làwọn ò ní tẹ́lẹ̀ náà nígbà sọ ọlọ́ọ̀dì gbé àṣẹ ànábì tó ń kọ́ máa kọ̀ǹtò gbogbo wọn kọ́ máa wáyọ̀ dá lọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀ni owó ọ̀nà kìlọ̀ fún kó ní ọ̀yà sọ́ra ọlọ́ni àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ à ń tún sí ibà òun fìtínà. à ń tún sí ibà òun fìtínà. wọ́n ní kí alẹ́ ayé ó má ṣẹlẹ̀ sí wọn náà. àwòyò sí ibà òun ààbùn àlìm. ọlọ́run ní àwòyò sí ibà òun jẹ́ ìyà àlìkìámọ̀ ní ń pè ní ààbùn àlìm tí ayé ọ̀kẹ́ ni wọ́n ìyà àlìkìámọ̀ tó tún jẹ́ ẹlẹ́tẹ̀ẹ́lérò tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn nukọlọ bọ kó méjèèjì pọ̀ pẹ̀lú mi àdúgbò máa fi táyé jẹ kó fi tàlẹ kí á máa jẹ ọlọ́ni kí wọ́n yà sọ̀rọ̀ dáadáa tó ìṣọlọ́ba gbọ́n sọ fún àwọn tó wípé àpèjúwe wo jíṣẹ́ ọlọ́run ọba òun náà ni àpèjúwe ọkùnrin kan tó jẹ́ wípé ó dáná lẹ̀ nígbà tó dáná lẹ̀ àwọn labalábá wọn á fò wá síbi náà gbogbo àwọn labalábá wọn á fẹ́ kó síbi ọkùnrin yẹn wá mú nǹkan wá fi lé àwọn labalábá wọn kí wọ́n mọ̀ wọnú náà kí mọ̀ wọnú náà.

ká má fi jẹ́mọ́lá nàbí ṣe ká má fi ṣàwẹ́ wa ká má fi ṣe pé àkíní kí gbogbo eléyìí ti máa ká òfin ọ̀rọ̀ kéde nìkan sọ̀rọ̀ kékeré bàbá ti ń pọ́rọ̀ ànábì ilé bẹ́ẹ̀ náà lọ́wọ́ bó máa ká wọn náà ni sọlọ́mọṣẹ́ àbá ṣe lè jọ ọ̀gbẹ́ni kọ̀ọ̀kan wọn ṣètò agbọ́ ọlọ́mọṣẹ́ àyẹ̀kọ́ wúlò fún wa ọlọ́run ní kí abẹ́rẹ́ sọ níwájú ọlọ́run wa ṣùgbọ́n náà bá fún mi ṣọlọ́ wa ilá ilá wa ṣe ọ̀gbẹ́ wa kọ́ one two three four five six seven eight nine. Àsìkò wọn náà wà láàárín àwọn àti ìjà kankan náà wẹ̀. Thank you ó ní tí ìmọ̀ bá ṣe ń gbà lọ́wọ́ ní mọ́ kí ẹ máa sọ̀rọ̀ rárá kí ẹ máa gbó. Nígbà wọn lọ sí bá dárúkọ àlẹ́ òkúta, àwọn pé tó bá dárúkọ ọlọ́run ọlọ́run pé ìkọ̀kọ́ ọlọ́run ṣe ìkọ̀kọ́ pé ọlọ́run dára kan káàkiri aláwọ̀ àgbà àti káwọn náà máa mú lówó lórí nígbà tó bá gbọ́ máa ń ṣe gbọ́gbọ́ nígbà wà ní ìjọba tí mi pé àlọ́ sàn kàn sọ yìí. Tí àfa tó wá dìde tó wá ń so wá àti ẹ̀kọ́ àti ẹ̀kọ́ náà. Tó wá lọ pé lómi ìwà yóò ẹ bá kọ́ ṣètò ní ọ̀rẹ́ mi ẹ máa ń ṣe kí n dájú ẹ̀ka mọ́. And the other one is that obìnrin tí ọkọ ẹ ní àwa bí a ṣètò pé. Lábẹ́ ọ̀la ni alákọ̀ọ́kọ́ nípa nípa ọ̀rọ̀ jímà níjọ́ jímà dákẹ́ ẹgbẹ́ni bá ti ń sọ̀rọ̀ níjọ́ jímà kò ní ní jímà sọ ó fi dì múlẹ̀ ìpé ẹni bá ti ń sọ̀rọ̀ ìrun jímà rẹ̀ ó ti bàjẹ́ ìgbẹ́dẹ́ kan ṣe ni pé abẹ́ ṣe kankan ká máa ṣe ìṣára ká máa fi ọwọ́ ṣe sọ tí a bá rí mọ́mù tí ń ṣe pé ó dápa ànábì a máa jẹ́ ẹgbẹ́ pé ìjọ sínú ni ṣùgbọ́n ẹjọ́ wà ní jímọ̀ lè sọ̀rọ̀ ìmáàmù náà ni ó wà yọ̀ǹda fún pé kó sọ̀rọ̀ tí wọ́n bá pẹ̀ nìkan pé ok ẹni yìí àjọ lọ síbi tí mo ń sọ lórí tí mo ń sọ fún yín àjọ lọ bẹ̀yìn kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣàlàyé fáwọn èèyàn ló ṣàlàyé tí mo bá béèrè question ẹnìyàn ó dáhùn so ìmáàmù ni ó máa kọ̀ǹtúrò mọ́ṣáláṣí gbàdúrà ṣe kútúbà lọ́wọ́ tẹ̀lé bá ní kọ́ sọ̀rọ̀ ni ó máa sọ̀rọ̀ bá ní kọ́ máa sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ àdéhùn kan bá di wáyà náà. náà mọ́mù ni ó béèrè béèrè lọ́wọ́ wọn tí wọ́n fi kí wọn tí wọ́n fi dáhùn. so lẹ́yìn wá gbà náà ọ̀nà àwọn ìpín tẹ́kẹ́ ni ẹ bá wá sọ̀rọ̀ so sísọ̀rọ̀ tí ẹni bá sọ̀rọ̀ so yọ máa jẹ́ nǹkan tó ti rí pé ìwọ̀n ìjùmọ̀ rẹ̀ ó bàjẹ́ ilé ni àdúgbò pé ó fi dì múlẹ̀ so agbọ́dọ̀ máa sọ̀rọ̀ pélé so kọ́dà kẹ́lẹ́ kan máa sọ̀rọ̀ gẹ́gẹ́ ìfọ́sọ pé ẹ dákẹ́ wọn ni ẹlẹ́bàá sọ́fẹ́ kejì rẹ̀ ni pé à ń dákẹ́ wọn ni ẹlẹ́bàá àpapọ̀dé lọ́dọ̀ ó sọ̀sọ̀ kú sọ sọ látara pé agbọ́dọ̀ máa sọ̀rọ̀ níbi pé a máa sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ti ń túbà lọ́wọ́ níjọ jimá ẹlẹ́ẹ̀kì òun náà ni pé àlámọ̀rí ni kéde nǹkan tí ó jẹ́ tuntun pé àwọn ẹ̀yà sọ pé ẹ̀rọ tí mò ń sọ fún yìí òun náà ni kí ẹ̀yìn ẹ má tẹ̀lé ìṣesí yìí so ẹni yẹn ó ṣẹlẹ̀ apá kan kò ṣẹlẹ̀ apá kan ọ̀rọ̀ tá a bá ń sọ ọ̀nàní ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ ẹ̀nà ní kíkéyìn òsì kí ni ó sọ pé kí àwọn èèyàn tẹ̀ lọ́rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ ṣùgbọ́n ẹ̀dí wọn ẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kejì yẹn gan wọn ọ̀kan lè fi ràn so wọn ò fi ràn wọn ò ní kí wọ́n tẹ̀lé ohun gan ọlọ́run ní kí wọ́n tẹ̀lé ìdá ní kí wọ́n tẹ̀lé ni pé kí wọ́n tẹ̀lé tọ́lọ́run àtòjíṣẹ́ sọ ẹ má wulẹ̀ tẹ̀lé mi kò mọ òfin rán ó ṣe dáa ni kò ṣe dáadáa wọn òfin rán kò sí dọ́kà pẹ̀lú ẹ so látara bẹ́ẹ̀ sọ̀rọ̀ òní ká wu ẹ nìkan ká fi ṣẹ̀sìn pé ká wu ẹ nìkan ká fi ṣẹ̀sìn nìkan yọ sọ tó ń ṣe ẹ sọ ìta gbọ́ níbẹ̀ ìta béèrè àwọn ìran nǹkan so mistake ti ṣe náà ni pé kó ni wọ́n tó á máa kéèyàn kéèyàn máa jẹ́ ni ọlọ́run kan kó ní ah ìdí mò ń ṣe ni ẹ máa ṣe wájú ọlọ́run kan kátó wá pọ̀ tó tún wá sọ wípé ó tún wá jẹ́ ni bú ó tún wá ń ṣe àwọn èèyàn lọ́nà pẹ̀lú ẹ̀ ṣé kọ́lọ̀ kó sáà wọn délé sẹ́lẹ̀ kẹta òun náà ni pé obìnrin ìbáadá rẹ̀ ó wà restricted ìbáadá obìnrin ó ní gbèdéke ọ̀ràn àyàn òun náà ni ọjọ́ àtìgbò obìnrin jù sọ́jọ́ jẹ́ nǹkan bá ti sọ̀rọ̀ àyàn fún bíi ọkọ rẹ̀ láṣẹ ni lórí kóníkọ́mọ́sí àwọn ọjọ́ Monday ọkọ rẹ̀ ni ní mọ́gbà pọ̀pọ̀ so àwọn ọjọ́ Thursday ọkọ rẹ̀ ni ní mọ́gbà tí bá ti sàlọ̀ àyàn mọ́gbà rẹ̀ èmi mọ́ ní ọba bàbá àwọn sọmọ sílé kúsú so ó wù fún ní ọmọ gbà olóṣù ní ìgbà so olómọ rí sí ìtòrí ọlọ́run bá gbé ẹ̀sìn ẹ̀sìn obìnrin ọlọ́run wọn bá àwọn tó jẹ́ àwọn tí èsì ọ̀ràn àyàn bẹ̀ tí èsì ọ̀ràn àyàn bẹ̀ ọlọ́run ọba fi sọ́dọ̀ ọkùnrin so ọgbọ́dọ̀ jẹ́ kí ọkọ wọn mọ̀ fún fẹ́ gbà rẹ̀ jọmọ ní tí ọkọ ń fẹ́ mo fẹ́ gbà rẹ̀ lọ́la oníjọ mọ́ndé ọgbọ́dọ̀ sòyìn ọ̀dọ́ ọkọ ẹ̀ ló gbà so ló fi jẹ́ pé kárìkọ́ wà ọgbọ́dọ̀ gbà lọ́dọ̀ pé so ló fi jẹ́ pé ọlọ́run bá kọ̀dẹ́sì ọ̀rọ̀ ìbádá obìnrin ọlọ́run bá gbé pọ̀ mọ́ ti ọkùnrin obìnrin tó bá gbìyànjú láti máa ṣe bẹ́ẹ̀ òṣèlú tí ń wáyọ̀ náà ọlọ́run náà ní wáyọ̀ náà lọ́dọ̀ obìnrin kan ti á dì mí lọ́wọ́ sọ èyí anábìlà nínú lóòdù ẹ̀rọ náà ti là tán ìdáná oúnjẹ tán ẹ̀tún wá lọ yá ṣé ìgbòdì anábìlà ni ara kọ́mọ́sọ̀ náà sonatila àràkàtọ́ ìgbàládá wájú ọlọ́run ìtọ́kọ̀ ẹ̀fẹ́ bá ṣe náà ládá ni yóò àgbàládá tó ju tó rẹ̀ jẹ́ ní tó bá yan náfìlà yẹn tó rọrùn jù ní pé kọ́lọ́mù ọmọ gbà tó ní ilẹ̀ jù ní pé kọ́lọ́mù ọmọ gbà torí pé ọkọ rẹ̀ ti bínú sí fún ìgbà tó ṣe yẹn tọkọ bá ti bínú sí ọlọ́mù ò ní gbà bàdà tó ẹgbẹ́ bá dá ọ̀ràn yẹn tọ́lọ́ bá fẹ́ràn àwọn yẹn fún ọ̀ràn tó lọ sí ni so látara bẹ́ẹ̀ obìnrin gbọ́dọ̀ máa sọ ọ́ títẹ̀ lé àṣẹ ọkùnrin so kọ́lọ́mù àkókò sáà náà. ìbéèrè tèmi àkọ́kọ́ pé ìgbà tí ẹ̀ sáwà yìí fún àmì ọmọ ayà tẹ̀ tuntun fún wa ẹ sọ pé àwọn tó ń rẹ pé ó lè jẹun ní àlejò níta so ẹ wá sọ ẹ wọ́ sàlẹ̀ níbi tọ́lọ̀ wá sọ pé àbí àwọn ọ̀rẹ́ yín àwọn náà lè jẹun bẹ́rẹ̀ yìí òsèlè tí èèyàn bá wò pé ah, ọmọ òsèlè láti mọ̀ mọ̀ torí tó ń ṣẹlẹ̀ láàrin àwa Yorùbá pé wọ́n mọ̀ tẹ́lẹ̀ síyàn síyàn lè sílẹ̀ pé èèyàn ò jẹun abala kan nìyẹn níbẹ̀ abala ẹlẹ́ẹ̀kejì òní pé ẹni tó yẹ pé ó tún lẹ́tọ̀ọ́ sóbìn yẹn pé ó lè fẹ́ wọ́n lè fẹ́ra wọn wọ́n lè mara ọkọ náà lè mọ àwọn ọkọ wa ní ẹ̀jẹ̀ kọ́ ọkọ wà ní ṣé ẹni yẹn lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé ó lè tóbi láti pé ọ̀hún jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin wa bì ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀sọ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba bọ́lọ̀ ọba wọn fún ní yọ̀ǹda pé táwọn ẹ̀ bá gbá ọ so bóyá ìmọ̀ọ́mù mọ́tòlásí bóyá ń ṣe ń ṣe wá lọ́wọ́ bóyá báyà ṣubú àbí àwọn ọ̀rọ̀ mi téèyàn tẹ̀fẹ̀ jáde téèyàn dẹ́wọ̀n pé téèyàn bá lọ síwájú èyí ó máa dí àwọn èèyàn lọ́wọ́ téèyàn lè signa bóyá téèyàn ṣe kankan tí mọ́mú fi mọ̀ àbí téèyàn ní sábì ní dísọ́ọ̀bù náà. táwọn ìbéèrè yín alákọ̀ọ́kọ́ oníjìyàn fẹ́ jẹun nílé ọ̀rẹ́ rẹ̀ so ìdọ́rẹ̀ àyàdá nǹka fún wa nítorí tó pé dandan lágbọ́dọ̀ jẹun tó bá gbóúnjẹ fún wa ìdàgbọ́dọ̀ mọ̀ ní ọlọ́kàn fẹ́ lé ẹsẹ̀ kó fún wa báwọn sọ́ba ti ń rò òdìbò tí èèyàn bá jẹun èèyàn sí kí ni o téèyàn bá wá téèyàn bá wá ló wọn jẹun kọ tẹ́ bá wò ó pé kíní yìí o àwọn wàhálà kan ní fẹ́ ṣẹlẹ̀ bíi dáhùn so ìyá lè má jù láti sí kí ni láti jẹun ní ọ̀dọ̀ rẹ̀ so òkè nọ́mbà wá ìyẹn nínú fún wa nọ́mbà wá ń ẹ̀tọ́ yẹ pé ó lẹ́tọ̀ọ́ sóbìnrin tó lè fẹ́ but ó jẹ́ bí ẹni tó yẹ pé ọkọ mọ ìyàwó náà mọ̀ ṣé ó lè wálé kó náà jẹun lọ́dọ̀ ìyàwó àbí kó wá. àwọn tá a kà fún wa yìí náà ni pé tó ọ̀rẹ́ ni tó bá jẹ́ kó bá jọ rẹ̀ àbújá àwọn tá a kà fún wa náà ni wọ́n ṣàlàyé fún wọn. kí ló bá jọ rẹ̀ èèyàn kan tó bá ẹ̀ná yọ̀ rẹ̀ kí lọ́wọ́ bá ṣàlàyé fún àwọn tó ń jẹ́ àwọn tó ń jẹ́ àwọn sọ̀rọ̀ ẹ̀tọ́ jẹ́ ọ̀rẹ́ yín òní wà pé ìyàwó yín ti mọ̀ pé ọ̀rẹ́ yín ni ẹgbẹ́lọ́wọ́ bọ́ yọ̀ ǹda ṣùgbọ́n ẹni tó jẹ́ èèyàn kan jẹ́ èèyàn tó jẹ́ àjòjì kó àwọn ọmọ ẹgbẹ́ máa fún lóúnjẹ àwọn ẹ̀kọ́ níbẹ̀ so lọ́nà ẹlẹ́ẹ̀kejì náà ni pé ẹ̀kọ́ tó lọ́wọ́ bá kọ́ wa lónìí tá a bá ń lò ó máa ti máa dáa jù lónìí àwọn èèyàn gbọ́ wà sí máa àwọn bẹ̀rẹ̀ wá sí mọ́sálásí àwọn yóò dìde ní wọ́n jáde yìí nàìjá máa ma tító bí mọ́ni ẹ̀ bá ti pọ̀ elédìde elédìde ọ̀ gbà ah. so wọ́n ẹ̀ níjọ́ ọmọdé sọ gírámà so látara bẹ́ẹ̀ jẹ́ pé tí ó bá gbá yọ̀ǹda ọyọ̀ ẹ̀kọ́ máa jẹ́ pé kó sígínà àti kó sì rìn kan sẹ́ni ti wá àti agbára gbọ́dọ̀ wà ẹni tí ó máa bá yẹn sọ̀rọ̀ ọlọ́run kó sígínà bàbá ti lò gbèsè ayé wọn nìyẹn àwọn tó ń ṣe wá àti fún àwọn ojókòó mẹ́wọ́n máa gbọ́ wá àti tí wọ́n bá kó bẹ́ẹ̀ kọ́nu kọ́ wọn nípa rẹ̀ ọ́ àbúrò wa níbi sẹ́mìsì ẹ̀ yóò ní kó dúró so ilé ìlọ́jẹ́ nǹkan lórí pé ó dáa jù ẹ máa gbìyànjú àti máa ṣe náà ẹ̀rọ ẹgbẹ̀rẹ̀ Ìgbésẹ̀ náà ni pé ọkùnrin àti ìyàwó yẹn mú sí ìjọra méjèèjì. Ìgbọ́n ọkùnrin gbàwẹ̀ ìyàwó gbárùn-ún. Ọkọ wá sọ̀kadà dé pé àwọn ẹ̀fẹ̀ ó já nínú ọ̀sán pé ìyàwó táyà pé kò sáré pé ó sá gba tún ní tipa kí ni ìdájọ́ tí ó wà láàrin ẹlẹ́ẹ̀kejì náà ni tí ẹlòmídìí àwọn afẹ́ wọn sọ kéèyàn tí àwọn afẹ́ dà fún wọn sọ kéèyàn sálámà tí màá fẹ́ dà fún wọn ní ìlúkọ ẹ̀kọ́ kọ́ pé bá di mọ́tàlá sọ tẹ́sí lọ kéèyàn máa sálámà bẹ̀rẹ̀. báwo ìbéèrè náà wà bí mo ti kà ní ìsinmi ọ̀nà ni pé alákọ̀ọ́kọ́ nínú bẹ̀rẹ̀ tí yẹ ìbéèrè ọ̀nà ni pé ọkùnrin tí ó gbààwẹ̀ wọ́n tó lè mú ọkùnrin mágbààwẹ̀ nínú ẹ̀sìn ọ̀nà ni pé ó jẹ́ àjò tó bá travel tó bá lọ tó bá dé láti travel so nílé tó dé láti travel àwọn afá àpésọ́rọ̀ níbẹ̀ ó dé travel lọ́sàn-án àwọn kan nígbẹ́ kò sí ìgbàlógún kọ́ máa jẹ́ ẹni tí ó máa jẹun lọ ní ẹjọ́ mi dalẹ̀ àwọn kan ní kó kọ́kọ́ lọ́dá ìkẹ̀rọ ọmọ ní rọmọdán kó ní sàpàdé rọmọdán. sọ ọ̀dún àbájá So tọ́wárí pé òun ti lálàáfíà náà lọ́sàn so àkàn náà ni pé ó ti ọkọ̀ gbúgbà ẹ̀ náà ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan parí ó bẹ̀rẹ̀ parí so kí sáà má lọ́rọ̀ ìbéèrè yẹn ní gígùn náà ni pé ọkùnrin tó dé yẹn ibù kò jẹ́ pé ọkùnrin ọjẹ́ tó ṣe yí pé kò ní àwẹ̀ ìjọ náà pé travel ní àròsé tí ó fi láwẹ̀ so wá rí fóun ara àwọn padà wá yá padà kò lẹ́tọ̀ọ́ fún un torí pé ọ̀ràn yẹn ni obìnrin yẹn gbà tó jẹ́ àwẹ̀ ọ̀ràn obìnrin bí Ramadan èyí ọkùnrin jọ lájú ti pọ̀ pẹ̀lú ra wọn àbúbìnrin tó pé ń ṣe idol ó dẹ̀ parí idol rẹ̀ ní ọ̀sán Ramadan òkú láwọn yẹn látàárọ̀ dé tẹ̀lé ọkọ̀ ẹlẹ́yẹ̀ èdè láti travel to gẹ́gẹ́ sí gẹ́gẹ́ nù so fèsì pé ọ̀sán Ramadan ó di èèwọ̀ fún wọn so gbẹ̀tírú ẹni báyìí àmọ́ nǹkan tó mú ẹgbẹ́ òbí yapọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ó fi àyẹ̀ jẹ nípa pé ọkọ̀ jáwèé náà ẹlẹ́ẹ̀kejì náà ni pé obìnrin tó wá gbá àwẹ̀ tẹ́gbọ́ bá ní àwẹ̀ tẹ́gbẹ́ àwẹ̀ tẹ́gbẹ́ kó gbà ní kí èyí fọ́ fọ́ tẹ́gbẹ́ kò lè gbà àwẹ̀ tí wọ́n bá lájọṣepọ̀ báyìí tọkọlẹ̀ mú lágídí obìnrin yẹn ẹ bá ti mú ẹni lágídí àní kẹsẹ̀ lẹ́sìn ó ní àwẹ̀ ọ̀rẹ́ padà kò lè ní sàkàfàrà torí pé kéde pé wọ́n kéèké kọ ọ̀nkọ́ ni ó ṣe kíní ọ̀nkọ́ ni ó mú lágídí ni ṣùgbọ́n ìgbọ́ yóò dẹ̀ àtàmà àwẹ̀ rẹ̀ dálẹ́ so torí pé kíni ìwé náà bá ti mú lágídí ọlọ́run bá ti rọ̀ pa kò tẹ́sẹ̀ fún kò fi díẹ̀ so ìbéèrè aláwọ̀ pẹ̀lú ìbéèrè ẹlẹ́kejì ọ̀kẹ́ èyàn wọ mọ́ṣáláṣí kéèyàn sálámà èyàn wọlé ẹ̀kọ́ náà wọ́n wọ́n ní àwọn èèyàn ti wá sí lọ́wọ́ kéèyàn wọlé kéèyàn sálámà sí sálámà dání ká sálámà yìí èyàn lè sálámà dáhùn èèyàn ní gbọ́ èèyàn fẹ́ wọ inú ibìkan ni sálámà ní ìpín èèyàn lè sálámà kò ní nìkan èèyàn gbọ́ ìgbàdàn káàdì sí ẹlọ́lẹ̀ kan níbi ìbẹ̀rẹ̀ ní kíkà àwọn àmì ẹ̀mọ́ dá sálámà èèyàn ọ̀fẹ́ wọ ibìkan sálámà ẹgbẹ́ bá lè gbọ́ tó fẹ́ wọ bẹ̀ sálámà jáde náà kò sálámà ìyẹn kọ́ni bí àwọn ọ̀dọ́ sálámà yìí tún ó dà ẹ̀yàn fẹ́ jáde ó sálámà ní sinimá kátó wọn ti fẹ́ ọ̀fẹ́ jáde kó ń bì kan ní kéèyàn sálámà so ẹ̀kọ́ tí Islam fi kọ́ wa ni sọ́wọ́ bì kan ká sálámà tẹ́ka abárí kan tó wà bẹ́ẹ̀ lè gbọ́ ká sálámà sí wọn pépé lọ́dọ̀ náà sálámà sí wọn dára bẹ́ẹ̀ wà ní abárí wọn lọ́ọ̀kan àpàdé ara wa sálámà wọn dáwà sí wọn ò lè gbọ́ wọn sì ń kakalọ́wọ́ tó kà sálámà dáfẹ́ wọlé káfẹ́ kúrò bẹ́ẹ̀ náà kàdégé ni wọn kà sálámà padà àfẹ́jáde náà ìbéèrè tó lọ́wọ́ mi wọ́n béèrè lọ́wọ́ mi náà wípé ṣé o lè fún àwọn òbí rẹ̀ ní nǹkan láì jẹ́ pé ọkọ rẹ̀ ó yọ̀ǹda fún wọn so ìfúnni ní nǹkan látọ̀dọ̀ obìnrin sọ́dọ̀ àwọn òbí ẹ̀ àtọ́fún alẹ́ kan àwọn òbí ẹ̀ lẹ́tọ̀ọ́ sí nǹkan tó ní náà ti ta àkàlẹ́ ẹ̀kan yẹn so lè fáwọn òbí ẹ̀ ní nǹkan táwọn òbí ẹ̀ lọ́gbẹ́ àwọn nídìí nǹkan yìí ló ń mú lọ so láì ṣe gbọ́kọ rẹ̀ fún ní àṣẹ ṣùgbọ́n láwọn fẹ́ mú nǹkan míì tó jẹ́ dúkìá rẹ̀ pẹ̀lú míì tó máa gbà so wọ́n béèrè níbi ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa wípé wọ́n béèrè wípé obìnrin tó lè fáwọn òbí rẹ̀ ní nǹkan láì jẹ́ pé ó fún wọn ní owó ni àbò fún wọn dúkìá kan ara gidi dúkìá ọkọ rẹ̀ yóò jábí dúkìá dúkìá dúkìá ọkọ èèyàn dúkìá tiẹ̀ ni. ọkọ ló ní kéṣe ìyàwó ló ní dúkìá tó bá kú tán ó ní ọdún di pé wọ́n ó pè dúkìá ọkọ̀ dúkìá ìbẹ̀yẹ̀ wà tó ní bá sọ pé òun ló ní ọkọ ló ní ọlọ́run bọ̀ sọ ló ní so dúkìá wà dúkìá ìyàwó wà ìyàwó mú ọkọ rẹ̀ fún màmá rẹ̀ bàbá rẹ̀ àyàfi kó jẹ́ pé yọ́ọ́ gbà yọ̀ǹda ọkọ rẹ̀ dúkìá títí owó rẹ̀ tó ní owó tóbìnrin ni fún bàbá fún màmá rẹ̀ láti ṣe àkàlẹ̀ kan tó kí bàbá rẹ̀ lẹ́tọ̀ọ́ sóhun rẹ̀ ọmọ rẹ̀ lẹ́tọ̀ọ́ sóhun rẹ̀ nínú sí ọwọ́ wọn ṣùgbọ́n tó bá fẹ́ fún ẹnìkan nínú owó yẹn ná àwọn àbúrò yẹn bẹ fún wọn nú ẹ ọgbọ́n ìjọkọ rẹ̀ ọmọ ó bẹ fún wọn ní nǹkan bẹ́ẹ̀ nàkè sí náà fọkọ kó jẹ́ kí àwọn ọmọ pé a òun pé òun fẹ́ fẹ́ nìkan lówó ṣe kó wá jẹ́ kí àwọn ọmọ kò sí ìtọ́jú pọ́lọ́ máa sọ di dandan lórí so obìnrin lọ́wọ́ òkè bọ́ọ̀rọ̀ bá ti wá ṣe báyẹn ọlọ́run bá òun máa ṣe bẹ́ẹ̀ so ọmọ bó ti dá ọkùnrin ọdẹ ọmọ bó ti dá ọkùnrin so wọ́n mọ̀ pé obìnrin wọ́n láàánú pọ̀ so kò sí ní wọ́n lè fi sàánú tán ọkùnrin díẹ̀ ṣòro náwó ẹ̀ mọ̀ pé so ọ̀dàrà bẹ́ẹ̀ ọlọ́run bá ti máa wọ́n ọmọ tó bá ti ti ní. so lẹ́wọ̀n àgbà náà òun náà ni pé wọ́n ní pé sẹ́ráfù draw náà ni pé ká ń sọ pé àwọn ènìyàn kí wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa ra nǹkan tí wọ́n bá ti wá rà so wọ́n ní pé ayé máa rí kíní kan tí wọ́n yà síbẹ̀ ẹ máa submit ẹ̀ so tẹ́bàdíwá rí kíní kan wọ́n wà ní kòtò ìdíje so wọ́n wà sọ pé tó bá jẹ wọ́n fún ní nǹkan so bẹ̀tẹ̀ráfù draw yìí ọ̀nà tí wọ́n gbà yà á lẹ́ oṣù tó wá lágbára ní ìsìn ìdèyàn lọ ra tíkẹ́ẹ̀tì ní owó kan tó bá ti wá ra tíkẹ́ẹ̀tì so àwọn àyè ẹwà wá yí àwọn ẹwà ní pé wọ́n máa jẹ bí ọjẹ owó so ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni gẹ́gẹ́ bí ṣàlàyé ẹ̀ àwọn tí wọ́n ní ilé iṣẹ́ tí wọ́n bá ní pé àwọn o irú ẹ̀ náà tẹ̀lé àwọn coca-cola tí wọ́n tó bá fẹ́ mu coca-cola ti sì lérí tó bá ti rí coca-cola kan bẹ̀ lọ gba coca-cola míì lọ́dọ̀ ẹlòmíì lọ́fẹ̀ẹ́ kó mú dérí lọ òsì tó burú nílé ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n sọ pé ọ̀nà owó kan sí nǹkan yẹn tó bá ti lè náwó sí i owó tọ́ ọ̀nà sí yẹn ó ti sọ́dí àárọ̀ hmm. owó tọ́ ọlọ ọ̀nà nítorí nǹkan yẹn ó ti di àárọ̀ ó ti di èèwọ̀ agbọ́dọ̀ ṣọ́ra púpọ̀ fóòtà gbé dání wàhálà ni ó ń kó bá gbogbo ọ̀nà náà fẹ́ ká máa fi ta tẹ́tẹ́ lẹ́yìn ní gbogbo dọ́là bàbá pè wá sí pé ká jìnnà sí ó ní àwọn tó wà lórílẹ̀ ayé òun náà fẹ́ ká máa ṣe tọ́pẹ́ sí ìnà bá wọ́n fẹ́ ká ṣe sí ìnà tẹ́gbẹ́ náà má gbélére wá wọ́n sọ wípé obìnrin fi ọkùnrin kan fowó wọlé tó wọ́n jọba gbéyàwó dání owó yẹn yóò lẹ́sìn tó bá gbó bíi dání wọ́n ní pé owó yẹn pé kọlọ sókè wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. tó gbogbo nǹkan yára ṣe pátá yẹn gbogbo nǹkan náà ní wọ́n dẹ̀bẹ̀ ṣe mẹ́wàá wọ́n mọ̀ pé gbogbo ọ̀nà tó fi jẹ́ pé té obìnrin tó wáyé gbóhùn gangan tó jẹ́ ẹni tó gbé ń ṣe tọ́lọ́run ọba yóò wọ́n wò pé ah ó dàbí inú kolo ni wọ́n ti báyìí èmi ò yájú pẹ̀lú gbogbo kìnìún báyìí àwọn èèyàn ewé àwọn ọmọbìnrin ti ń ṣe èmi ò lè ṣe bẹ́ẹ̀ ṣèyí ọmọ wò bẹ́ẹ̀ tó wò free òun ò lè enjoy ilé ayé òun nínú àwọn enjoyment wo láwọn àbíké tí ẹ bá lọ́kọ tí wà tọkọ rẹ bá jọ wà nílé enjoyment ojú bá náà lọ oh, oh. yòókù rẹ dáadáa ló kù bẹ́ẹ̀. mọ̀lẹ́ yóò máa wọ méèyàn àṣetọ́ ni ó máa tẹ́ jẹ́ wípé oore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwà ìkẹ́kọ̀ọ́ àbẹ̀ àwọn méèyàn ti dájẹ́ àgbòrò eléègbé eléègbé eléègbé kò wúlò mọ́ òun yóò máa kó wọn lé ọkọ̀ kẹlẹ́ kọ̀wá alákànlé láàrin àwọn ọkùnrin àní àwọn ọmọ yẹn. Ah. so kí wọ́n á ní àkílà fani èso ọmọ pọ́n ọlé pẹ̀lẹ́ wà èso ọmọ pọ́n ọlé pẹ̀lú nǹkan tó ní yóò wá padà sọ́dọ̀ ní àbùkù láwùjọ ọ̀rọ̀ ní ní ìmọ̀ ẹ tó níyàwó tó tíyàwó dáadáa tó ń lọlé ọkọ dáadáa ẹ oyè tí ó ní níwájú ọlọ́run ẹ òbí yóò ti jẹ́ ní àpálẹ́ níwájú àwọn ọmọ èèyàn yóò tún wá jẹ́ ní níwájú ọlọ́run so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ká máa rí pé à ń ṣọ́ra púpọ̀ nẹ́tọ̀ọ̀kì wa eh, gbé dání fóòtù wa gbé dání ancestor gbé dání lásìkò ní ìsinmi kò sí ní wọ́n sà máa sẹ́ǹdì ẹ̀mí wọ́n sà máa owó ńláńlá owó ńláńlá tó wọ́n sà máa kọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ni wọ́n fi ń kọ́ kó sáà lè káwọn pé ìbò kan náà wọ́n ti wọ́n tún tún tún ṣe wọ́n tún sọ pé à ó ti mú ti oríṣiríṣi gan. so ẹ jẹ́ ká sọ̀rọ̀ pélé yìí kí mọ̀ pé à ẹgbọ́n dẹ́nu àwọn ni wọ́n jà wọ́n dẹ́nu ọ̀pọ̀ náà ẹjẹ́ mi náà ṣe yé ṣe ṣe tó bá kéèyàn máa parí kéèyàn mọ́ ti ẹ̀wò gan kò sọ̀yàn dolówó ọlọ́run ní sọ̀yàn dolówó ẹ̀rọ pé ni ó sọ̀yàn dolówó ni kò sọ̀yàn dolówó kí ló ti ẹ̀mọ́ lẹ̀ kọ́mínátì rẹ̀ kí ló máa dáhùn béèrè gan mọ́lẹ̀ kọ́mínátì rẹ̀ tó gbé náà dáadáa gbogbo nǹkan tó sọ agbọ́dọ̀ sọ gan ṣùgbọ́n tí èrò bá ti wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n ti báwọn èèyàn kan wọ́n tún dá gbọ́ngbọ̀nà ẹ̀rí wọ́n dá gbọ́nà ọ̀nà ọ̀nà tí wọ́n dàbí tìyàn síbẹ̀ wọ́n ti máa ń tẹ àyàn sábẹ́ ẹ̀mà ní point ẹ̀mà ní point point yẹn lọ́wọ́ ọbẹ̀ gbà kankan tí wọ́n tún wá lè kó gbẹ̀yìn dẹ́ ní point kan wà ní àṣẹ kìíní kan wọ́n ni láti fi bá ni a gbọ́dọ̀ ní àpẹẹrẹ àwọn ìsọlá ti wá sínú bóyá bíi poli ìbàdàn bóyá ní ìjẹta àbánu tí wọn ní ẹ bá ti ra steam hundred naira wọn sọ pé ẹ ti ra ìta ìtú pé kẹ ẹ dúró pé ẹ máa jẹ̀bù lójú ẹsẹ̀ so àwọn ìlú yẹn ń kọ sódà bíi ti coca cola yẹn. ẹ bá ti ra steam hundred naira ṣé wọ́n ló ní steam rẹ̀ tí wọ́n máa mú lọ. o ti wá qualify láti kí ni wọ́n fẹ́ di lẹ́gbẹ̀ẹ́ bá ti wá ra sim yẹn àwọn ò ní dúró ti ní nọ́mbà ẹni tó bá ti ń ra yẹn nọ́mbà one tẹ máa ṣe pé èèyàn lè jẹ blackberry ó lè jẹ rí. gbogbo èwo ni blackberry gan náà kọ́lọ́ kó sàtànù wa náà ni nítorí àná ìgbé kéèyàn lọ ra síìmù tiẹ̀ kó sì máa lọ. so tí ìjọba ti mú ìyàrá ìbá ò ti máa wà bẹ́ẹ̀ ìlú ni lójú wọn wà nú àwọn kátà máa ń ṣe yẹn kéèyàn ọmọ wà pa kankan nílé ayé kó sàbìjà ara mọ́rẹ̀ sọ́dọ̀ ọlọ́run kó ìjẹ̀ wá dúró pé onígbàgbọ́ ọmọ yẹn gangan tó bẹ́ẹ̀ ra kíní ọ̀dẹ́ mẹ́ra yẹn ó mẹ́ fọwọ́ sọ síìmù yẹn nù ó kàdánù ni ó bóyá ló bẹ́ẹ̀ bí dé ọwọ́ bẹ́ẹ̀ dúró pé kókó ọ̀jẹ̀. ìdírú ẹ̀ gan lórí ẹ̀tẹ̀lẹ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo wàhálà kan ní gbẹgbẹ́ àwọn èèyàn oríṣi ọ̀nà ni wọ́n sá ń gbà tìkọ́tẹ́ bá ti dáhùn ẹ̀ tó gbé kíní yẹn kalẹ̀ kò sẹ́ni ara àwọn mùsùlùmí àwọn tó ń darí ilé ayé tán jẹ́ àwọn jù wọ́n mọ̀ pé ní tí mùsùlùmí tí òfin lè wíìnì àwọn aláyé náà ni pé kí wọ́n máa jẹ gbogbo nǹkan tó bá ti jẹ́ àrọ́ kí wọ́n máa jẹ gbogbo nǹkan tó bá ní kí wọ́n mọ̀ sí. tó gbogbo àwọn àgbà máa ṣe náà bá ní kí wọ́n mọ̀ sí ni wọ́n máa wá fún wọn. so ètò ètò tí wọ́n gbé náà gbẹgbẹ ẹni ti jẹ́ ẹni ọlọ́run tó bá jẹ́ ẹni bá fẹ́ ẹni ọlọ́run dáadáa kó máa ṣọ́ra fún gbogbo àyè wa kọ́kọ́ máa fara balẹ̀ náà kọ́kọ́ máa wò yí pé kí ló burú nù yẹn náà kí kí lọ sí kí ni kí kí ni gbogbo so gbogbo àwọn ilé èyí máa ṣe sùúrù náà kí máa ṣe sùúrù kí tó máa kó sínú àwọn wàhálà nítorí pé aburú ló kú mo ti dáhùn rẹ̀ ẹlẹ́kẹrin tó wà ń bí o náà mi pé ẹlẹ́ẹ̀kẹrin ètò ẹgbẹ́ wà ń bí náà wọ́n pé ọmọ èèyàn òun náà lọ́ba wà ní ipò tí ó wà nípò aṣáájú wọn ní bó ṣe ọlọ́run bá ti jẹ́ aṣáájú àbábúrò èèyàn ló wà nípò àdáyé. ṣé èèyàn tún wá máa jẹ́ ẹgbẹ́ pé yóò máa pálé ni ọlọ́run ọba ẹ̀rọ ẹgbẹ́ ìmọ̀ ìjọ ẹni tó bá wù yóò sàlẹ́sà lówó ọlọ́ọ̀bá ní fẹ́ nìkan lówó yóò fún jẹ́ nìkejì lọ ẹ̀dọ́ náà bá fún lówó tó fẹ́ lọ́dọ̀ ọ̀wọ́ tó lówó lọ ní kò pọ́nlé torí kọ́ lọ́dún fún nìkan tó fi pọ́nlé ọ̀ à ń lọ gbé ah torí pé ọ jẹ àbúrò rẹ àbójẹ kí ọ gbọ́dọ̀ pọ́nlé ọ pọ́nlé ní pẹ̀lú owó yẹn òun náà ní nẹ́tọ̀ láti sàánú rẹ pẹ̀lú owó tó ní so tẹ́nìkan bá kù náà méjèèjì so èyàn jẹ àwọn ìjọ ọlọ́run ìjọ pé náà ìdẹ́gbẹ́ ọlọ́run bọ́ kò ní wọ́ọ̀rì kò ní rójú ọlọ́run bá tó máa bóbi jùnú náà orí ẹ̀ tálákà ti là gidi ọlọ́run bò ní wo ní ọlọ́run bò tí ó fi jù nínú ọ̀pọ̀ tó bá jẹ́ lówó ọ̀pọ̀ lé òun náà tí ó bá tọrẹ pé dáadáa fún ọlọ́run bó bí lọ́jọ́ bí ọ̀kẹ́ àwọn ló lè bí láyé náà so látara bẹ́ẹ̀ tó jẹ́ yẹn pàtàkì lápọ̀n lé ọmọ wa jẹ́ yẹn pàtàkì wọ́n gbọ́ pẹ̀lú àwọn yẹn pàtàkì àwa ò pé àdúrà fẹ́ mọ afẹ́ mọ fi afẹ́ mọ fi àìdá kan lójú àwọn ẹgbẹ́ ẹ̀mí tí mo bí ọ nìyí gẹ́gẹ́ ẹ̀ẹ́n á mọ gbogbo eléyìí lẹ́yìn àpè ìjọba àfipọ̀ jù nìyẹn so ká máa pọ́n ẹ̀ sọ́dọ̀ bàbá pọ́n lé tẹ́gbẹ́ àbúrò wa náà lọ́wọ́ àníkó aṣáájú tí ń ṣe wá sí tọ́lá lẹ́nu kankan kọ́ kálukọ́ lọ́mọ gbàyàn dálẹ̀ kálọ̀ gbàyàn dálẹ̀ afẹ́rí ọ̀nà ìwọ́n kọ́ là ń so wọ́n ní tí mọ́mù bá sọ pé káwọn èèyàn sàtàlátù bá nàìjíríà sálà kéèyàn ní sọ̀rọ̀ tí wọ́n bá ní ká sàtàlátù ń jọ jímọ̀ èèyàn sàtàlátù èèyàn sínú ní kéèyàn náà kéèyàn àwọn ọlọ́gbẹ́ kò wọ́n á lọ apariwo sá lọ́lọ́ so ara kò ní jù bẹ́ẹ̀ so ó jẹ́ nǹkan lẹ́gbẹ́ àmọ́ ṣe sínú. náà wọ́n ní ẹnìkan sọ pé nínú àdìs àrẹ́sà sálàm ó máa ń jẹun pẹ̀lú obìnrin tí kì í ṣe ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n ní pé kí n ṣàlàyé ara òṣọ́lọ́wọ́ bá ò bọ obìnrin kankan tí ò kí ń ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ kọ́ rí tẹ́bí ara wa Aisha ti sọ ó dẹ̀ máa ń ṣe báyà fún wọn tí ó bẹ́ẹ̀ òṣọ́lọ́wọ́ bá bìlẹ̀ kọ́ ìṣẹ̀lọ́rọ̀ sí sọ òṣọ́lọ́wọ́ bá ò bá obìnrin tí ò lẹ́tọ̀ọ́ rẹ̀ òṣọ́lọ́wọ́ bá ò bá òṣọ́lọ́wọ́ bá ò bá jẹun rí ṣùgbọ́n àwọn tó ń pèsè ọlọ́run bá lè bá jẹun náà ni àwọn tó ń pè wọ́n ẹrú ọwọ́ ọ̀tún ẹrú téèyàn ni tó jẹ́ obìnrin ẹ̀yàn lè bá jẹun so bẹ́ẹ̀ bá ti kà fún wa pé náà ọ̀dẹ́ pé èèyàn lè mọ́ so ẹrú ọwọ́ ọ̀tún ẹrú jóbìnrin ẹ̀yàn lè bá jẹun ṣùgbọ́n ẹgbẹ́ ni ẹgbẹ́ sọ ní ẹtí òfin máa ìmọ̀ tó wà fẹ́ sí ọlọ́run náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni oyèdè bẹ́ẹ̀ òṣèlú ọba máa ń jẹun bẹ́ẹ̀ tí wọ́n wọn máa ń jẹun ni wọ́n jọ ń jẹun là ń báyìí àwọn obìnrin ṣé obìnrin kan nínú àdìsí àyẹ̀ máa ń lò tí wọ́n máa ń sọ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ó jẹ oúnjẹ olókùú nínú àdìsí àyẹ̀ máa ń sọ ọba owó òní lọ nìkan ń bọ̀ wálé pàdé obìnrin tẹ́jú ọkọ rẹ̀ ló sì lé obìnrin àwọn anabi àti anabi láyé sọ ẹ jẹun lọ́dọ̀ wọn anabi ti jẹun pẹ̀lú àwọn sọ̀rọ̀ àbàlọ́dọ̀ sallallahu alaihi wa sallam jíjọ jẹun pọ̀ ní wọ́n sàlàyé wọn lọ pé jíjẹun nílé èèyàn different deal. No. No. No. Bá ó dẹ̀ wá gẹ́gẹ́ bí amúlù, ṣe ẹni tí ò bá ṣe, ṣó àyà ẹnu wà fífẹ́ òfin. ẹlẹ́ẹ̀kejì ni pé ṣáàdì kan wà tó pọ̀ fún a lè mú omi five standing lórí ìdúró. sàlámù alamin alákọ̀ọ́kọ́ òun náà ní pé àyà yìí kà fún wa yìí nǹkan tẹ́ ń béèrè lórí ẹ̀sìn abẹ́ká gbọ́ ní pé tí a bá súnà ní ṣe irú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ tí ó jìyà lọ́dọ̀ náà. ní pé gbogbo ohun tí a máa ọlọ́run ọba sọ àwọn afáànà ni ó sàlàyé fún wa nísìnyí báyìí dábàá pé amúnú àṣẹ ọlọ́run kírun jímọ̀ tán fàǹtẹ́sì rúfìlà àdì ẹ̀fọn ká sórí ìlẹ́lẹ̀ àwọn àyàn pé sẹ́dá dáadáa kí wọ́n fọ́n ká sórí ìlẹ́lẹ̀ ẹlọ́run ní ọ̀fọ̀n ká ẹlòmí ọlọ́sùn àtẹ̀bẹ̀ ni ó gbẹ́ ní ọ̀bàdí fáwọn yóò jí àwọn àjọ ọlọ́run àwọn afáànà ni ó sàlàyé fún wa yìí pé eléyìí súnà eléyìí o kì í ṣe dandan ni fún wa ká ṣe eléyìí o dandan ni fún wa ká ṣe táwọn bàbá ti wá pẹ̀lẹ́ dandan tí wọ́n jọ ń sọ̀rọ̀ lórí ẹnu pé ọ̀rọ̀ eléyìí á fi ìsọdọ̀ ọlọ́run ni ẹni bá ń ṣe tọ́jú dandan bẹ́ẹ̀ ó gbìyànjú kọ́mọ pẹ̀lú tí ò ṣe tọ́jú dandan yẹn pé ní kékeré látara bẹ́ẹ̀. sọ fáwọn ènìyàn ṣàlàyé fún wa lọ́dọ̀ káyọ̀ kan wọ́n ṣe ni pé eléyìí o súnà ni o tọ́jú ajé súnà bá àwọn tí ò ṣe wọ́n wọ̀nà ní táwọn fáwọn ènìyàn pé wọ́n lè ṣe. so n gbọ́dọ̀ sọ̀rọ̀ fún nìyẹn kí àṣẹ bá ìmọ̀ mumi nínú ẹ̀rù ṣọlọ́wọ́n bá mumi nínú ẹ̀rù ó dẹ̀ mumi ní joko máa dá lóbi mumi nínú ẹ̀rù àti nínú ẹ̀rù àti joko kò sí ti ó òṣọlọ́wọ́n bá òṣèlú méjèèjì so àǹfààní kò sí nǹkan ti yẹ burú ẹ̀bẹ̀ ká joko so àwọn ká nínú ẹ̀rù ká joko àwọn kọ́mọ́tà bó wà afdol ju pé ká nínú ẹ̀rù ṣùgbọ́n méjì àwọn ìdíje so náà ṣùgbọ́n alákàlọ́ máa bẹ̀ kán bí aṣáájú aláìlá náà náà àwọn àfáà sọ pé kò ní báwẹ̀ jẹ́ torí pé imú nìkan oní ọ̀rọ̀ jánú ẹgbẹ́ sọ náà bá ti sọ tó dárò sí ojú tó já sí táwọn rámì ẹlẹ́nu wa àbálogun sí etí táwọn rámì ẹlẹ́nu wa kò ní jẹ́ nǹkan tó kí ó bá rẹ̀ wá jẹ́ mẹ́ta wá fi ogun sí mú táwọn rámì ẹlẹ́nu wa ó ti máa bà rẹ̀ wá jẹ́ tó náà àfáà sọ tòkí wọn bá ní pé máa jẹ́ ẹni tí ó máa fi imú nínú Ramadan tọ́ba tí wọ́n á ń tún ní máa jẹ́ kí ó máa fi mú ní gbogbo ògbà nígbà pé yóò máa kọjá àlàmì ní tuntun ṣùgbọ́n ilà ń tẹ̀kùn náà sọ̀rọ̀ ìmọ̀ ṣùgbọ́n bàtọ́ bá jẹ́ aláwẹ̀ máa jẹ́ kó mi ọmọ ọ̀pọ̀ bàtọ́ bẹ́ẹ̀ fi mú pé omi imú yìí ó jẹ́ kí ni ọgbà lè yá sí inú ẹni tó wà láwọn wọn náà káwọn ọmọ tó dé iṣẹ́ ọlọ́run yá